kani àbí aláìsí máa jẹ̀jẹ̀ àláyé mi àdánwò tí ó borí ẹ̀mí mi má gbẹ́kùn mi ò lọ́rùn torí pé ìyà yìí pọ̀ lápọ̀ jù wo mẹ́ni tí n ó gbé tán lọ ẹrù yìí wúwo mẹ́lẹ́nu kan gbé. mi dá sí i ìyá yìí máa pọ̀ lápọ̀ jù mélèé nìkan gbé ó bàbá. ìwọ nìkan ni mo mọ̀ ìwọ nìkan ni mo ní o ìwọ nìkan ni mo mọ̀ Èdùmàrè má kọ mí sílẹ̀ o ìwọ sì ràn wọ́n mọ́ nígbà tí ìrètí bá pín tí kò kú mí kẹ́ni kankan ìwọ nìkan ló kú mí kù. wá o wá o wá ràn mí lọ́wọ́. wá o wá o wá síbí rànwọ́ mi nígbà tí kò sí rànwọ́ mọ́ nígbà tí ìrètí bá pín tí kò kú mí kẹ́ni kankan ìwọ nìkan ló kú mi kù ìwọ nìkan ni mo mọ̀ ìwọ nìkan ni mo ní o ìwọ nìkan ni mo mọ̀ àti ìrètí bá pin tí kò kú mí kẹ́ni kankan ìwọ nìkan ló kú mi kù ìwọ nìkan ni mo mọ̀ ọ́ ìwọ nìkan ni mo ní o ìwọ nìkan ni mo mọ̀ ọ́ Èdùmàrè má kọ̀ mí sílẹ̀ o ìwọ nìkan ni mo mọ̀ ọ́ ìwọ nìkan ni mo ní ìwọ nìkan ni mo mọ̀ ọ́ Èdùmàrè má kọ̀ mí sílẹ̀ o kí ni ìtumọ̀ gbogbo òṣì tó ń ṣe. Ah, ah. Fọdíkẹ́ what are you doing there. If the car is dirty, ṣé ìwọ ni ká wash ni? If the car is dirty, did you have to touch it? Eh? Ah, Bẹ́ẹ̀ni pé mi ìwé ẹ̀rì, kí ni ogun rẹ̀ dàgàdà iná? ṣọfẹ ìyá ọmọ arúgbó ọmọ ni. arúgbó ọmọ bíi ti báwo ọ̀rọ̀ yẹn pọ̀. ó pọ̀ jẹ́ ẹnu mi lọ láti sọ pé ọmọ bá nǹkan jẹ́. ó pọ̀ má jẹ́ ká fẹnu burúkú bọ́ máa wí tọ́mọ bá ṣe nǹkan tí ò dáa a máa bá wí ni ó ti bá wí èmi náà ti bá wí ó ti tán síbẹ̀. ṣé bóyá kò fẹnu sí lòun fẹnu sí ẹ. báwo ni kí ṣe wọ́n fẹnu sí ṣé kí n máa nà án ni. Ah! má bá yé mi jẹ́ jọ torí ọlọ́run ẹ̀kọ́ tí mo bí náà lélẹ̀ yìí. mi ò láì kí wọ́n máa bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn. Oh. wo mọ́tò yìí bó ṣe wà yìí ah, oh. ọmọ yẹn ti ka mọ́tò yìí ọ̀dà bó ṣe wà yìí sì ah, oh. kò lè sí ní kọ́ńtì ọ̀dà kọ́ńtì lọ ti ṣe wọlé. Eh? wọn lè rí ṣe ní nàìjíríà gbogbo ṣe everything and wait. my dear even at that ọmọ wa ló mọ yín náà iṣẹ́ tó bá ṣe tèmi bá ṣe ọmọ wa ló ní ọmọ wa ló máa jẹ́. and fọlákẹ́mi kí ni nǹkan tá a sọ fún ẹ anytime tá a bá fẹ́ jáde nínú ilé kó máa dúró dé wà káà méje àwọn àmẹ́ta kájọ bọ́ ni ó wá wá sídìí mọ́tò fún ara ẹ o ti wá síta ẹ sì gbogbo mọ́tò gbogbo nǹkan tó ṣe sí mọ́tò wọ́n fẹ́ kọ́ ẹ bá mọ́tò láyà. ọ̀rọ̀ yẹ di mi kí ni pírọ́bẹ̀mù náà àkíní tó rọ túmọ̀ fún mi báyìí kí ló dé kọ́ yẹn jọ́pọ̀ máa ń sórí kí ni ọmọ wa ni náà ó lè ṣe bó ṣe òkú tó bá yẹ kó bọ́ lọ́mọ ní ṣe fẹ́ẹ́ dùn pa. ìgbà tó ń jọ mu anígbẹ́ kó bí àkọ́tà fún ṣe jẹ́ kẹta fún ọ̀rẹ́ ìyẹn lọ́wọ́ ìjọ ẹ̀ kó. láti má tẹ̀lé ẹ mọ́. kẹta fún ọjà rẹ. èṣù rẹ o. èṣù rẹ gbogbo. irú ẹ̀ la máa gbé jáde nísìnyí ó máa lọ sí mọ́tò látẹ̀yìn ó máa gbé jáde lójú títì. èṣù lélẹ́yìn o. èṣù èṣù èṣù ẹ ló ṣe wà tọ́ fún ẹ èṣù lélẹ́yìí o èṣù lélẹ́yìí o kò dá báyìí o. ẹ ṣíṣí kí n mọ ni kó tó fọwọ́ ẹ̀bànìyàn. ó gbọ́mjẹ́ lójú mi ó di dandan kí ọ náà kú. àti ìbá ṣe pé oyè olórí búkú yàn ah, ó rẹ̀ sí àbúrò mi títí títí ó rẹ̀ sí débi pé ayé àrẹ̀fẹ̀ ah, mi ọ̀bọ̀ ẹ̀ sàwátì kí ló dé wọ́n yàn lé wa ni. ẹ gbọ́dọ̀ gbé spíkà yìí o. bàbá àti àwọn sọ̀rọ̀ lọ àtàwọn pílò olórí búkú tó kọ́ sí ibà yìí ní kéde kí má ṣe kí ni wọ́n bàbá àwọn àpótí àwọn àpò ẹ má gbélé o ẹ dẹ̀ má gbélé o má gbélé o má ti gbogbo ilé ìtìmọ̀ ìjọba yìí má jẹ́ kíkẹ́ fọ́ má jẹ́ kíkẹ́ fọ́ ó dà ìpolówó kúkú yẹn ó lè sí o títí títí títí tábìlì fún bọ́lá rẹ̀ ó lè bàjẹ́ jẹ́ òwúlò fún ọ ìjọ orí burúkú ẹ̀ wò lọ́kọ́ àwọn bílíọ̀ yẹn àti báskẹ̀tì àwọn olùdí sí ojú ọ̀sìn ìgbà yẹn ara bro mi ló ti lókè àti fèrè wọ́n bí wọ́n bí. mi ń ṣèkà ẹ̀gbọ́n bàbá ẹ̀ mo jẹ́ ogbó nǹkan tí mo sọ ìyá ẹ̀ ló yọ olórí burúkú èèyàn so òun ló yọ olórí burúkú èèyàn. mà á wọkọ kékèké má gbèpo yẹn náà má gbèpo má gbèpo má gbèpo má gbèpo ẹ bá bá káàbò tiẹ ẹ káàbò tiẹ lè fi má gbèpo ẹ má gbèpo ayé ẹ o ẹ má gbèpo ayé o ẹ má gbèpo ayé ẹ má gbèpo ayé ẹ má gbèpo ayé ẹ má gbèpo ayé ẹ Nothing. pé gbogbo nǹkan tí wọ́n sọ fún mi lórí fóònù yìí kò tọ́ ni. ó ṣe rí nìyẹn Túndé o ah! two hundred and fifty thousand ní dọ́kítọ̀ ní ká lọ wá wá tó bá ti fẹ́ kí mọ́mí ikú mi mọ̀ kó tá a fẹ́ ṣe o. two hundred and fifty thousand kó tó fi ṣe occasion yìí. Ah! mo ti fẹ́ rí two hundred and fifty thousand lásìkò yé. túndé ọ̀rọ̀ ẹkún kọ́ ló wà nílẹ̀ o kí nìkan tá a fẹ́ ṣe kí ló fẹ́ ṣe fún mi. kò sí nǹkan tó gbà mí nínú jẹ kọjá pé ó ṣàmọ wípé mo gba lóòkọ ní ọ́fíìsì mi tí mo ti ṣiṣẹ́. Ah! bá a lè ṣe ń gba sálárì lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti yọ lónìí wọn kúrò ń bẹ́ẹ̀ bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí eight thousand five hundred ló kù lọ́wọ́ mi nine five ló yẹ kó jẹ́ bí mo ṣe ń bọ̀ sìn woman tó máa ń bá mi gbánu compound yẹn ìyá yẹn ni mo pàdé mo dẹ̀ fún ní one thousand naira ó kù eight thousand five hundred adé ń sọ̀rọ̀ two hundred and fifty thousand wọ́n lọ owó mọ tá a máa ṣe jẹ́ kí n fún ẹ ní eight thousand naira ẹ. eight thousand nínú two hundred and fifty thousand today. Ah. mo mọ̀ pé kò tó nǹkan mo mọ̀ mo mọ̀ but èmi náà máa wá kún ìyẹn ẹsẹ̀ mi ní lágbára ọlọ́run ṣó ti yẹ àmọ́ jẹ́ kí n ṣe kó yẹn lẹ́nu kí n mọ bí tí n máa tún rìn sí ọlọ́run ní dúdú ti wà jẹ́ kí n jẹ́ kí n tún yọ five hundred orí èṣù mi kí stephen náà bá fẹ́ rin àwọn ọ̀rìn kan òun ni. thousand naira ok ẹ jẹ́ kí n tètè máa lọ sọ́dọ̀ Fọláṣadé bóyá òun náà tún bá mi rí nǹkan kan tá a bá mi ṣe sí i. Fọláṣadé ṣebí Fọláṣadé makeup àbí ọ̀rẹ́ yẹn ẹ̀ òun náà ni Fọláṣadé makeup àdèmọ̀ bóyá àwọn èèyàn ṣe ìnáwó tábà ní bóyá náà máa ní lárí àti kówó kan sílẹ̀. ẹ jẹ́ kí n tiẹ̀ lọ ná. bóyá ìwọ lọ gbòmí tó bá yẹ kémi náà rìn sí mo máa rìn síbẹ̀ lágbára Ọlọ́run àbí ká kú lọ. no má wọrí má wọrí jẹ́ kémi lọ bá o ṣe gan-an. tó máa máa ṣe mí lọ́kùnrin lásán. ẹ Fọlákẹ́ àbí kí Fọlákẹ́ mi sọ́ọ̀fù ẹ̀ sọ́ọ̀fù ẹ̀ sọ́ọ̀fù ẹ̀. bẹ́ẹ̀ ni kò dàn. ọwọ́ ẹ tó máa gbọ̀n o lè jẹ́ mílíọ̀nù bí ọ̀hún bí ẹ ìwọ bá wò. ọ̀gbẹ́ni onílé àfọkànsí ló lè jíjà àfojúsí o. wàá ṣeré. wọ́n ti máa jẹ. wàá ṣeré. yànyànyàn. ó ní ẹ gbà bẹ́ẹ̀. rẹ gbókúta rẹ gbẹ. ooo gbóòlà. lọ́wọ́ bọ̀lẹ̀ aa o ní sódà bọ sí ẹ. ló tọwọ́ bọlẹ̀ ọ bí ẹ. yé ọbẹ̀ ti sọ ó yà ta fún mi aláyé wọn ló ń tà. ọgbẹ́ni. mú ilé eléyìí o. má rojọ́ ọgbẹ́ni. o lélẹ̀ hold on hold eh? on p2 eh? p2 general at. check up ọ ah, ẹ wá wá aláyé ewo ni wéré Ewo ni wèrè èwo oníre ewo ni wèrè èmi lówó fún mi lówó fún mi lówó ọ̀gbẹ́ni ma ní sùúrù kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ àwọn akpẹ́jọ náà pẹ̀lú ayé bí sọ ọ́ lọ bí kò tóbi tó bá wà. adé ò lè jẹ́ tọ́ fún ò lè jẹ́ tọ́ fún mi lọ́wọ́ fún mi lọ́wọ́ fún mi lọ́wọ́ ọ̀gbẹ́ fún mi lọ́wọ́ oníre fún mi lọ́wọ́ ọ̀bíẹ̀ fún mi lọ́wọ́ ọ̀bíẹ̀ fún mi lọ́wọ́ ọ̀bíẹ̀ fún mi lọ́wọ́.

kúrò mi. ara yọ ọlọ́bẹ̀ mi wọ́n. ó máa bẹ̀rẹ̀ wọ́n bá mi bẹ̀rẹ̀ wọ́n. wọ́n bí bá mi bẹ̀rẹ̀ wọ́n. lọ́bìnrin sẹ́wọ̀n mo fọ́ lọ́ba bẹ̀ yín. èsì onílé onílé mo máa tẹ́ ń bí. mo máa tẹ́ ń bí má fọ ọgbẹni ìdánwò ẹ̀rọ ajá mi tán bá mi bẹ̀rẹ̀ bá mi bẹ̀rẹ̀ àti wọn ni ẹ bá ṣe wèrè gan ọ̀rẹ́ kí ni kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ọmọ ológo jẹ́ síbẹ̀ kí ló ṣẹlẹ̀ ajá fún ìjẹ ọgbẹni má sọ mi bò bùdó bẹ. ege ọwọ yanyanya ọwọ yanyanya. kó wá kó jẹ kí bá wa ṣiṣẹ́ débẹ̀. irú kí ló ń ṣe é mi kó mo já mi lọ. rárá ní sùúrù tẹ́kọ̀ kà. ọmọ náà kò ọmọ náà kò jókòó. kókò bàṣìbàṣì kó wá jẹ kí n sá. ìbájọ́ mẹ́nu ẹ̀ ní ìbájọ́ wà ń give them. Hey, Jeff. ṣe ti jẹ́ ẹ ti múlẹ̀ nìyẹn o ẹni tó bá dalẹ̀. a balẹ̀ lọ kò ní dàárọ̀ kò ní dọ̀sán kò ní dálẹ̀ kò ní dìrọ̀lẹ́ kò ní dìyà lẹ́ta. agent. yes madam. ṣe mọ́tò ti ready. everything is set perfect ká máa gún ọ lóko. and fifty thousand naira láti fi ṣe surgery mọ́ mi. tí dókítà pè fún mi nìyẹn ah! ṣáde. níta níta wà yìí. ó pè fún mi nìyẹn mi dẹ̀ ló kódà bí mo ṣe ń bọ̀ báyìí ọ̀dọ̀ Túndé ni mo yà sí. mo ṣe ah! fún mi ní eight thousand naira nìyẹn five thousand naira yẹn gan wà nínú báàgì mi. eight thousand kí nìyẹn fẹ́ ṣe ní two hundred and fifty thousand naira. kí má parọ́ fún ah, ṣé o rò tẹ́lẹ̀. ṣáde mi màá rí. kí ni orí kí ni. mi máa rówó tí Túndé bá ti kó fún mi. kí ló ń ṣẹlẹ̀ kó gbogbo ẹlẹ́ kó kó gbogbo gbá kó pàdé kí ló ń ṣẹlẹ̀ ṣé mo jẹ́ ah, ni òun lélẹ́ ìná. dálẹ̀ dálẹ̀. mi ò kó sí kankan bẹ́ẹ̀ ṣáde mi kì í ṣọmọdé. ẹ wo nu bra nu bra wọn ló ní kí n máa wò báwo ló ń sọ̀rọ̀ báyìí. ètò àwọn ọ̀sán ló fún mi mo ṣe kúrò lọ́dọ̀ ẹ̀ ṣé mi mọ nǹkan tí mo ṣe.

àwọn gáàsì yẹn ló máa yówó yẹn ní báyìí. ṣé wọ́n ṣí pọ̀ sí ẹlẹ́ ní tó fi lọ́wọ́ ìwọ̀n lọ́wọ́. mi mọ bóyá tó bí mo ṣe ń ronú tí mọ́ eh, mi bọ̀ bá mi sí báàgì yẹn. all the same náà kò sí kò sí thousand naira fẹ́ ṣe nínú two hundred and fifty thousand. má ṣe é ah. ṣe mọ̀ pé mo ní gbogbo lọ́wọ́. kò sí kò sí kan tí yẹn fẹ́ ṣe à ń sọ̀rọ̀ owó ńlá. Ah, ah ọmọ tó ṣẹlẹ̀ ní sùúrù ọmọ tó ṣẹlẹ̀ ní sùúrù tó wáyé pé ọ̀rọ̀ eight thousand naira tó fẹ́ kó máa sùúrù ní nine thousand naira máa fẹ́ ní eight thousand èmi náà mú one thousand naira dání because kò sówó lọ́wọ́ ẹ̀ ní. má ti ẹbí ní thousand naira gan support ẹ àwọn guys tó gbowó yín tó gbowó yín lọ́wọ́ mi mọ̀mí jọjú mi ṣe sọ́kọ́ sílẹ̀ yìí àwọn fámìlì máa fojú sunkún wọn ní lọ́dọ̀rọ̀. ọ̀rẹ́lẹ̀ ẹ̀kọ́ má sùn má sùn má ṣe fẹ́ fún ọ náà ní sùúrù ókè ọmọ tó ṣẹlẹ̀ ní sùúrù my dear tó bá ti di because ilẹ̀ ti ṣú báyìí èmi náà ṣe ìbọnlé náà ni mo ṣe ń wọ bíbà ẹ̀ sìn kí n dẹ̀ máa lọ lé ní o sọ pé kí n fẹ́ rí mi tó bá ti di lọ́la màá mú ẹ lọ sọ́dọ̀ princess princess yẹn máa ń jáyàn lọ eh. èèyàn tó súnmọ́ mi dáadáa ni. lọ́ba jẹ́ kó rí mi rọ́ mọ́ o. ọ̀rọ̀ náà tí bá ba sọ ó máa fún ẹ ṣùgbọ́n wọ́n má ronú má ronú parẹ́ ní sùúrù ó ti tó at least a àjọ máa lọ sọ́dọ̀ princess bọ́lá tó gbọ́ tó gbọ́ òtútù òtútù òtútù my dear ọlọ́run bá wo mọ́ mi sùn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ìwọ ní gbogbo nǹkan tí mo ti ṣe fún ẹ wàá jìyà ipò ní jìyà yẹn irọ́ ni ó jà mí lólè ó dà mí ẹ ó fún ọ ní extra money ò wá mú tọ́jú ẹ̀ ò sọ fún mi. adírú nǹkan tí èmi ti ṣe fún ẹ. Ah! èmi princess obìnrin kan tó ju ìgbà ọkùnrin lọ ayé máa bàjẹ́ ni nǹkan tí màá fojú ẹ rí ìwọ́n tí ẹ gbé lọ́gàdùn. dàgbàsókè. dídé ẹjọ ma ẹjọ ma ẹjọ. wàá jìyà ìwọ́n tiẹ̀ ọjọ́ kíjọ́ tí o bá réyàn tó dà mí tó fẹ́ jalè tó fẹ́ ṣe mí láì dá tí o ò bá sọ fún mi ah! ọjọ́ yẹn ló máa lọ máa pẹ́ dànù ṣùgbọ́n mi. yes ma. ah ah wàá dànù kó máa lọ. ọlásàdé ah ah àgbàdì ẹ báwo ṣùgbọ́n ló ti ń bọ̀ ọ́ ìbọn ló ń lọ. ilé mi mà ní. sáwọn ilé tún ti ṣe ní báyìí. wọ́n ti ṣe lọ́gbẹ́ tí ọ̀wá fún mi. wọ́n yé ṣe ojú yìí rè àbí àbí ilé ló múra báyìí á bí wèrè ní ẹni. bọ́lá bí sọ. tí ọ̀dọ́ báwo wá ni o àlàáfíà mà ni ṣé ó sí. ẹ wo kó má bàa sí ni hmm. hmm. ṣe rí ọ̀rẹ́ mi yìí orúkọ hmm. ẹ̀ ní Fọlákẹ́mi bẹ́ẹ̀ ṣe wà ó ní the help wa gan in fact kálí mi gan wà ní position láti help ẹni máa help ẹ for now mo ń sí ẹ̀ sí wọ́n dẹ̀ fẹ́ ṣe surgery fún wọn wọ́n ní the two hundred and fifty thousand naira mi ò dẹ̀ lówó báyìí business ò fi bẹ́ẹ̀ yà mo ṣe wò pókè ah, àbí èèyàn máa ń fọ ojú lèèyàn máa ń rojú ṣàánú kí mo wá sọ́dọ̀ madam princess torí mo mọ̀ pé ẹ máa bá mi help ẹ̀. Mm. mo ṣe ní kí n wá ìjọ mm. ìjọ màdàmú ẹ ràn mí lọ́wọ́ kí màmá mi má bàa kú ìjọ tó lọ lọ́rùn bá. Mm. two hundred and fifty. bẹ́ẹ̀ two fifty k. Fọláṣadé wọn náà mọ bó ṣe ń lọ àbí. Eh, mo mọ. mo mọ̀ pé mi ń dédé kówó lẹ̀ fún first timer. ẹ eh, ẹ it's true ah. it's true. èlé ló pé. two hundred and fifty thousand àbí ọ̀dẹ̀ fẹ́ náà lẹ́tọ̀ lọ fifty. two fifty. two fifty two fifty. no two fifty yẹn máa yá one twenty kàwó bó ṣe máa lọ bóyá ó máa kówó padà wá àbò ní kówó padà wá. ààrẹ láre okùn ṣòkòtò iye hmm. náà àbí wọn wà twenty thousand ṣé kò ṣe tó ni ó yá kí ju pẹkọ kúnlẹ̀. ẹ ṣe mo dúpẹ́ ẹ̀ ní àwọn aláàánú ẹ ṣe mo dúpẹ́ ṣe mo dúpẹ́ náà. bọ́lá ṣadé ẹ ló ah. ti ṣàlàyé bí ó ṣe máa lọ fálábìrin mo mo ti ṣe díẹ̀ àbí mi ṣàlàyé díẹ̀ fún ẹ ẹgbẹ́ àtẹ̀yìn náà bá tún bá ń sọ fún wa lè hmm. confam. kí n bẹ́ẹ̀ sọ fún kí ló ń fọ yín. fọlákẹ́mi fọlákẹ́mi kẹ́mi lèmi máa pè ẹ́ kẹ́mi. tó bá yáwó lọ́wọ́ èmi owó mi ò kì í yẹ ọ o máa san ó dẹ̀ gbúdọ̀ pè. o tún fi ti ààrẹ gbọ́ máa san. ṣùgbọ́n bẹ́ẹ̀ máa san. wọ́n ń jẹ mí lówó. kí n lè jẹ́ ń lówó padà máa san ah. máa san. kò ní yẹ. alágbára Ọlọ́run ṣáde. Eh? kò tí ẹ ah, gbọ́dọ̀ yẹ. gba ló máa sanwó mi padà. ah next month next month oṣù eh, tó ń bọ̀ next month. next month ò ní déètì ni. Ah, twenty seven twenty seven eh, wọ́n fún ara ẹ̀ ló fẹ́ nu ẹ sọ o. máa dà twenty seven mm. kò dẹ̀ ní yẹ. Ah, kò gbọ́dọ̀ yẹ bó ṣe wà yẹn sìn tẹ́ bá ti fún nínú ọba tẹ́fẹ́ fún yẹn sìn tó bá sáré ṣe bó ṣe wà yẹn sìn kò sí right sense sí. Mm. so bàtà tó máa fi ṣe gbogbo nǹkan yẹn tán orí àti pé á sáré ọ̀sùn kò ní yẹ torí tó bá yẹ àtògùn o àti ṣàngó àtọya àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni mo máa pè wọ́n dẹ̀ máa bẹ̀ ẹ̀jà wọ́n dẹ̀ máa gba owó mi. tètè make sure kó sanwó wọn èwo ló fẹ́ kó wá físìtì wọn nù ẹ̀. o fẹ́ kí anybody wá bá ẹ àtògùn àtọ̀yà ṣó ti ń gbọ́ mi ò sí ń bẹ̀ o. kò sí wàhálà ẹ ṣé mo dúpẹ́ ìfàdí ah, thank you so much ẹ ṣé mo dúpẹ́ ma nínú àmàrà làánú. mo ti check ẹ má wọrẹ dókítà ń bọ̀ wá front ṣẹgbọn. ọmọ tó máa ṣe fún mi <clears throat> bá mi get file and family mi Salabi. okay okay. and then àwọn family di pé orúkọ àwọn ìgbìyànjú àwọn mrs àwọn adékẹ́mi or something like that. ṣe tán wà ní wọ́ọ̀dì yìí. orí ẹ pé tán wà ní wọ́ọ̀dì yẹn. Oh, bàmí get file lọ. then you tomato wà ní wọ́ọ̀dì yẹn ó need paracetamol injection so ẹ gẹ̀ẹ́dẹ̀ fún ọ ṣé ṣe ń bẹ̀ ní sí. ok. ẹ lọ dàtí ṣé kò dá sí i. dókítà. dókítà. ah no. how fine sir mo ti raise hundred thousand naira. wow. ìgbà wo lẹ máa bá mi commence tún sọ́jú yẹn fún wọn ní kíákíá mi fẹ́ kó pẹ́ rárá. yes of course a máa a máa bẹ̀rẹ̀ six thirty get nǹkan tó ń dá wa dúró tẹ́tẹ̀lẹ̀ um, nǹkan tẹ́kọ̀ọ́ máa ń jà ṣe fún wa ni pé ẹ lọ sanwó yẹn sọ́dọ̀ àwọn cashier then after that ẹ máa ní láti sign. ìyẹn ò kí ń ṣe problem rárá nǹkan fẹ́ kẹ́ ti bá mi ṣe fún ìjọ tó yọ ọlọ́run. Oh, kékeré nìyẹn since then bá ti sanwó tẹ́tí sign àwọn máa ní láti lọ transfer àmọ́ mi láti inú wọ́tọ̀ wa yẹn sí tíátà room then we commence our job. mo ti gbọ́ sá ẹ ṣe gbọ́ mi fà. ẹ kọ́ lọ ràn wá lọ kẹ́dẹ̀ má fi àdúrà ràn wá lọ́wọ́ ẹ gbọ́. so ẹ lọ ẹ lọ sọ ẹ lọ sọ ẹ gbọ́dọ̀ máa fún. so I'll get back to you. Yeah, the cool dad. Hey! What? Hey! What? Ah! Ah! Ah! Ah! Ah! ọjọ́ ọjọ́ ẹ ṣe kí n mọ ni kó tó fọwọ́ ìbàyàn. Oh, bastard! Oh, oh, oh! Every hour! Yes gbogbo yìí la máa pàtó ẹ̀rọ kọ̀ọ̀kan èyí tẹ̀ ń da àdúgbò yìí dààmú gbogbo yìí la máa pàtó èyí tẹ̀ lọ́ọ́ yà escape o láti máa mú yín. Ikọ̀ kan la máa ta yín tán, ṣẹlẹ̀ nígbà wà náà nígbà. Ẹ̀yin tẹ́ lọ yẹn ẹ̀ escape o, ọwọ́ wa máa bà yín. Hello, we need ambulance here. Okay. Ẹ̀rí omi jẹ́ tàgbà lójú mi òun lè rí yẹn. mami báwo lẹ ṣe ń pè ẹ bá mi sọ̀rọ̀. Ah, pẹ̀lẹ́ ọlọ́run ti ṣeun mo ti rówó yá mo ti lọ kó fáwọn kàṣíà wọn ò ní pẹ́ wá gbé yín sí láti lọ sọ pẹ́ṣẹ̀ yẹn fún yín ọlọ́run á bá mi fún yín lálàáfíà lágbára ọlọ́run ẹ̀mí dòkú. wọ́n lò yẹ o gbọ́mọdọ́rẹ́ lọ́wọ́. mọ́mí má yàwó kẹ ẹ́. ṣé wọn náà ò ní fàìsàn gbòòrè báwo ló ń ṣe yín ẹ bá mi sọ̀rọ̀ báwo ló ṣe ṣe yín dókítà dókítà nurse nurse dókítà mami ẹ bá mi sọ̀rọ̀ ẹ bá mi wò wọ́n ẹ bá mi wò wọ́n ẹ bá mi wò wọ́n ẹ bá mi wò wọ́n no serious. Take her out. Brother, my wife, Fanny, calm down. ẹni tó bá sọ pé nǹkan tí yóò ṣẹlẹ̀ yìí pé kò dùn ẹni kí orí ẹ̀ kò ṣẹlẹ̀ sóun náà àmọ́ téèyàn bá ní kéèyàn wo dúdú fún gbà mí yóò máa ọ̀rá dẹ́gun wọ́n dẹ̀ ní tí ẹni rere bá ń bẹ láyé èèyàn kì í tètè mọ iye ó dìgbà tí nǹkan yẹn bá fi ayé lé kéèyàn tó mọ nǹkan tó sọnù lára òun má ronú mọ́ mọ́ fọlọ́ ikú mọ́ mi dùn mí ìmọ̀ pọ́n lè fi mí sílẹ̀ lọ́sàn-án gbogbo báyìí hmm. torí mọ́ mi sọ́fà kú ni ikú wọn ká mi lára. kò sí ẹni tí ọ̀rọ̀ kú mọ́ mi ò àmọ́ mo fi àsìkò yìí sọ fún ìfọlákẹ́mi lágbára ọlọ́run gbogbo nǹkan tí mọ́mí fọlákẹ́mi ò dúró ṣe láyé fọlákẹ́mi tèmi máa ṣe èyí tó jù bẹ́ẹ̀ lọ lágbára ọlọ́run lẹ́yìn òkú mọ́mísí fọlákẹ́mi agbègbè orí tí fọlákẹ́mi bá ń wá ọlọ́run àjẹkọ̀tò lọ́wọ́ má ronú mọ́ ṣùgbọ́n kó tó bá ti ronú mọ́ òyìn náà ní dùnú tèmi náà mo fọlọ́run bẹ́ẹ̀ má ronú mọ́ ṣé ò ní ronú mọ́ ò promise jẹ́ kí n lọ sílé mọ́ sí ẹ ọmọ rẹ ṣàjèjì ọmọjútì lálọ ọmọ bá bu ẹkọ rọ <laughs> ẹyin ṣe kan dúró a kì í jẹ orí ara rẹ sàtẹyìn ọba ju orí ara rẹ sàn bàbá tó bí ọlọmọ adùn. sùúrù òun la fi ń ṣọkọ obìnrin sùúrù òun ni àwọn ní láàrin eyín tí àwọn ò bá ní sùúrù láàrin eyín ó ṣeé ṣe kí ọ̀rọ̀ ẹ̀ kó ti dàbí pátákó alápatà tó ń fojoojúmọ́ rọ́rọ́ ọ̀bẹ sùúrù ló máa ṣe ọkọ mi láti lè fi convert ìlérí sí nǹkan tó fẹ́ gangan. mami ẹ kàn sọ pé kí n ní sùúrù kí n ní sùúrù ọ̀rọ̀ ìlérí ò gba sùúrù náà ìlérí ní agídí ọkàn ẹ̀ dẹ̀ le lórí pé ó fẹ́ kí n ra mọ́tò fún mo ra mọ́tò fún ìlérí di ọ̀run ni mo bá àti mo tó ra mọ́tò yẹn fún wa ní kí n bá ní sùúrù pẹ̀lú ẹ̀ ìlérí ò ń ṣe rírọ̀ ọkọ mi Múyìwá sùúrù náà ló máa ṣe torí pé tó bá lọ ṣe sùúrù kí ohun tí ò dára kò bá máa ṣẹlẹ̀ sí. kí ni ò dáa tí kò má bàa ṣẹlẹ̀ number one ìjọ ta ti ń fẹ́ra gan ọmọ ọmọ rẹ kò bí ó tún wá jálá gidi kò tún ní wà ẹ̀wẹ̀ wá ní pé kò tún dà kó má lọ ṣẹlẹ̀ tí ò dáa gan ti ń ṣẹlẹ̀ already ṣé tí n bá bímọ ṣé ìyẹn ṣé màá máa complain ni ẹ kò bímọ sọ ra ìdá ti wà nílẹ̀ already tó bá dẹ̀ ṣe jù tó bá ti fòrò ẹ̀mí mi jù má divorce ẹ̀ dáadáa kó má bá tiẹ̀ lọ. ọkọ mi má dán wò wọ́n máa máa kà fún ẹ̀yìn àwọn obìnrin sìn wọn kọ́ kílẹ̀ ṣú láìla kò tán kò tán làjà wọn máa ń la mi ọkọ mi sùúrù yẹn gan náà ló máa lọ ní sùúrù ni kó lọ ṣe ọkọ mi. ṣé mo pé ẹ̀yin lè máa ń bàjẹ́ màá mi ẹ̀yin lè ń bàjẹ́ tí n bá wá sọ̀rọ̀ fún yín pé ẹ bá kẹ́ pípé kẹ́ tiẹ̀ pé kẹ́ bá a sọ̀rọ̀ bí abẹ́ ṣe mọ́ gẹ́gẹ́ bí ọmọ ẹ máa máa ẹ máa máa pẹ̀ tẹ̀ ẹ máa máa kẹ́ ẹ máa máa kẹ́ lójú tó yẹ kẹ́ sùn ló lílọ lọ́rọ̀ ọjọ́ tó bá ti pa mí ara yín abalẹ̀. orúkọ jésù kò ní pẹ́ mo ti bá sọ̀rọ̀ ó máa yí padà. nọ́ọ̀sì. ẹ kálẹ̀ o. padà o. ẹ yára sà. ẹ ǹlẹ́ sà. ẹ sà owó wa la gbà sà. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ calm down medical section kí lẹ sọ. ẹ ká ṣe tu ẹ̀sẹ̀ calm down. calm down kí ni ìka níyín ẹ mo dẹ̀ sọ wípé mo lọ ya owó yìí ní after tí mo tún lose mọ́mì mi ìka níyín. ok ok mo understand ẹ ẹ mọ fún ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ àwa náà fúnra wa happy tí mi torí bí ẹ lose wọ́n sí mi kò sí nǹkan tàbí ṣe was hmm. after our calculation of first aid treatment okay. medications hmm. owó bed hmm. àti death certificate ta fún yín. Oh. I come out with forty thousand dollars. Nínú one hundred twenty thousand naira, ah, èèyàn burúkú ni yìí. Ah. Bẹ́ẹ̀ni, èèyàn burúkú ni yìí. Tó bá jẹ́ pé ìlú irú kan wá ìṣẹ̀lẹ̀ sí, tó yẹ pé Ayọ̀kẹ́ ní kakọ́ wá o, kó lè mọ tó jẹ́ ọmọ ìrí. Mo mọ tún wàhálà ká ṣe, kakọ́ kẹ̀ one hundred twenty thousand wá fún yín. Ẹ wá ní sọ fún wa pé forty thousand. Kí ló kó bọ̀ sà? Ṣé o lè tó yẹn? Ó bẹ̀ ah. jù bẹ́ẹ̀ lọ. Mo mọ̀ kó tó jù ẹ̀ ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù. ṣé ẹ realize pé hospital premises lè wá. ẹ wo ẹ wo bíbá yìí. nǹkan tá a máa ṣe nìyẹn. even if you involve the police. wá jẹ́ kó yẹ pé àwa lórí right wa. then algorithm bá yóò help me because àwọn patients wà nínú wọ́ọ̀tù Ah the best thing you can do ni pé kí ẹ lọ sókè lọ́dọ̀ kàṣà kí ẹ lọ gba forty thousand dollars. àlọ́ gba forty thousand ẹgbẹ́ mi sọ fún mi lọ́mọ ọkọ ní sùúrù wọn gbà tó wọn tó wọn tó tó bí ká dá gbogbo ẹ̀ bóyá ìwà ìlú gbogbo tó ti ìwà já ti máa sùn lánàá sí ẹ máa fún ọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ìwà lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìwà dáadáa ní o dáadáa tí o lè jà ó lè tó lè gbèjà fún ẹ tí wọ́n bẹ̀rẹ̀ wèrè pẹ̀lú yín. madam that's all you can do. so ẹ lọ kí ẹ lọ gba forty thousand balance. forty thousand ṣí ni wọ́n rà forty thousand ṣíwọ́ nínú wọ́n rà forty thousand ṣé o ti rí torí pé òun láṣọ ti rí orí nǹkan tí mo sọ wọ́n jẹ́ má jẹ́ mi wọ́n lórí burúkú náà wọ́n dọ́tọ̀ yìí. àìmọ̀ dọ́tọ̀ yìí mo ṣe gbọ́ mi jẹ́ lójú mi. ká tó rí ẹni sọ́la agbomijé lójú ẹ̀ wà á rí ọ̀rọ̀ ẹkún àwọn fámìlì àfojú sunkún ẹ̀. kẹ́mi oṣù dákẹ́jàre ìyẹn ló ń gbọ́ kó tó mọ̀ náà nìyẹn kó máa ṣépè kó máa ṣépè ṣé èpè yẹn wọ́ọ̀kì látọ̀dún ìtòkùn ṣépè ẹ bẹ̀rẹ̀ kó dà kó kó kó kó kó kó kó kó wá ṣe ọlọ́yẹ ṣe máa lọ gbowó ẹ̀ àbí ká máa lọ lẹ̀ bí wọ́n máa lẹ̀ lọ gbowó ẹ̀ lò tó máa padà wá lọ gbowó ẹ̀ sí. bí injection wa ó mọ nǹkan tó máa ṣe fún mi sìn lọ gẹ́ẹ̀tì gba àwọn uh, drugs malaria kó dẹ̀ make sure pé àti mẹ́ta wà bẹ́ẹ̀ ṣe yẹ dẹ̀ ń gbóṣẹ́ lọ yìí àwọn patient wà ní wọ́ọ̀sì yẹn àwọn family wọn tó wà ní reception sọ fún ọ pé kán ní sòrò ariwo ẹ̀ ń pọ̀ wọ́n disturb àwọn other patients wọn ṣé ti yẹ. ọ̀rẹ́ màmá pẹ̀ ṣáà náà. ní sùúrù kí ló ṣẹlẹ̀. dókítà kí ló ṣẹlẹ̀. ẹ kò yé mi náà mi ò really understand nǹkan tó ń ṣẹlẹ̀. mo ń pẹ́ ṣe mistake rí ẹ lè pààyàn ah, dókítà. ẹ̀yin kí ló ń kí ló. níbo gangan lẹ́gbọ́n abẹ́rẹ́ yẹn sí fún. wọ́n ah, ah, dàbí pé ivy ni mo kún sí dókítà abẹ́rẹ́ tí ẹ̀kẹ́ gún sí ayẹ̀ mẹ́gun sí iv. kàṣùbájọ́ sọ̀rọ̀ sí ni. sọ̀rọ̀ bíi ti bá wẹ́wọ́ ẹ ti pààyàn ẹgbẹ́ ah. ní kíni ah, dókítà ti ń pààyàn ti. kí n ṣe bẹ̀fẹ̀. ẹ bá ní kí n kí n ṣe jàre ẹ pààyàn ní kí n kí n ṣe gbogbo ẹ̀wọ̀ máa pariwo àwọn tó ní àwọn tó ní máa wá pé. ṣé o realize pé boss ẹ ló ń bá sọ̀rọ̀ i'm still your boss. apààyàn ni ah. ẹ ti pààyàn. ó yà dúró jẹ́ ká ṣe lóko. ẹ̀ẹ́ dọ́kítọ̀ ọ̀sán lè pẹ́ léyìí definitely ẹ ti ń pààyàn lóru ti pẹ́ a lè ṣe lè lóko rò kó ọ̀sán lè lè. <laughs> ẹ̀yin níbí báyìí. kí ló kí ló ń ṣẹlẹ̀ níbí báyìí. dókítà ah, ni. dókítà kí ni. wọ́n ti pa. kí ló ṣẹlẹ̀. Ah. Ah, ẹ gbà mí. ẹ wo ọmọ mi mọ̀ pààyàn ti pẹ́. abẹ́rẹ́ jẹ́ ọmọ mi. ẹ má sọ pé kí ló ṣẹlẹ̀. no no no ẹni sùúrù ẹni sùúrù ẹyin méjì mo bá ń bí báyìí dókítà kí ló ṣe ẹyin méjì. ẹ mọ tó ṣẹlẹ̀. ẹ mọ gbọ́. ẹ jẹ́ ká kàn sẹ́tù kínní. sẹ́tù kínní. dókítà ti pààyàn ẹ wọ ẹ jẹ́ kí explain dókítà mo ló pa ẹ̀yin méjì ẹ jẹ́ kí explain ẹ̀yin méjì kí ló ṣe ẹ sọ fún ẹ̀dẹ̀kọ́ jẹ́ kí explain explain what ṣé ní abẹ́rẹ́ tó yẹ kí dókítà gún sí nídìí òun ló gún sí lápá ó ti pẹ́ tí dókítà ti ń pààyàn ọkọ mi ẹ̀yin méjèèjì ni di àwọn méjèèjì tẹ dókítà ló pààyàn ọmọ mi lélẹ̀ ni ó pààyàn. má stress ara ẹ ní sùúrù ní sùúrù jẹ́ kí n jẹ́ kí n pèjì fi o. ẹ̀yin méjèèjì ẹ bọ́ sí bí ẹ bọ́ sí bí ẹ̀yin méjèèjì ni tí mo ti fi lè bẹ́yìn méjèèjì bíbá dókítà ṣe dókítà ó ti ẹ̀yìn ẹ̀ṣá yàbá ẹ̀ yàbá ẹ̀ ẹyin kò sí ẹsẹ ẹ ṣẹlẹ̀ tí yóò gbé pọ ṣàìsàn ẹ má pọ lọpọ ẹsà ẹ ló dúdú o ah, ẹ ti ṣe ti pẹ́ àṣìṣemọlẹ ṣe yìí níbo mo mo ní bọ òfin mi ọfíà tí ìyàwó mi máa ń lò yẹn ibẹ̀ ni mo wà báyìí yẹsà yẹsà ẹjọ ẹjọ lọkọ tí wọn bẹ ti pààyàn yẹsà mi ò ní gbà. Ziyan hmm. ti ń bọ̀. Ok bẹ́tà dọ́kítọ̀ bẹ́tà. Last time tí mo lọ sí American Embassy tí mo rí kọ́kọ́ ṣáà pé wọ́n kàn dínà àwọn èèyàn wa ní visa imagine why we Nigerians. country ti bàjẹ́ tipẹ́tipẹ́. we were there and I saw the way they were just you know, you denying they, Nigerians. that's how they normally do. Ọlọ́run nìkan nìkan lè wà tó kọ́ńtì. ó yà mí lẹ́nu. most of them because of money. Eh. they do that because of money. so last night ẹjọ́ a fẹ́ rí madam princess. ah madam busy wa yìí. wọ́n á tẹ̀sí àwọn ladies lọ́wọ́. oh ok a máa dúró. ọ̀rọ̀ ẹ dúró wọn ni pẹ́ jáde Fọ́pọ̀! Abalẹ̀ lọ! díẹ̀ padà nínú ẹ̀. Mm, oníkan mú kí ni ẹ wá. forty thousand ló wà ní forty thousand. Fọláṣadé. forty thousand. nínú èlò. Ah, nínú one twenty tí ó kù eighty thousand kéde máa wo ojú ojú ọlọ́run tó o ẹ sí mẹ́lẹ́dàá yín wà mẹ́rin a ṣe wàhálà ká torí owó yìí ẹ gbọ́ aṣáà ni pé ká ṣàtẹ̀ gbé wa ká wá san díẹ̀ nú ẹ̀ lọ. ṣé òwò wèrè mo náà fẹ́ nu ara ẹ sọ̀rọ̀ tó bá fẹ́ mọ̀. màá wá owó yẹn fún yín lọ́nà kọ́nà màá wá owó yẹn. o máa ṣe kí ni. ṣàánú mi. Fọláṣadé. yá wa. ṣèbó wà ń bẹ̀ lọ́jọ́ sí àná. kí ni mo sọ. nígbà tẹ sọ̀rọ̀ yẹn last time ẹ sọ wípé ah tí ìbá ti kówó wá o ògùn lákàyè o ṣàngó o àtọyà ó máa wá kí òun nìkan lé torí mo wá mo wá yáwó ni mo wá yáwó. èyí ẹ wá ń kọ́ mo ti lose mo mọ́ mi ti kú. Ah, ìyá padà kú. mo ní two options fún ẹ. ok kí ni option yẹn. it's either co produce owó yẹn the balance within seventy two hours <laughs> ìyẹn àkọ́kọ́ ìkejì ṣèbó rí àwọn girls tó kọjá ń sìn hmm. wàá join wọn wàá máa bá mi ṣiṣẹ́ títí owó ẹ̀ máa fi pé. ṣadé kí lójú mi tó wá ń wò ẹ kí àwọn obìnrin tó kọjá àwọn obìnrin ẹgbẹ́ ẹ̀ náà ló kọjá yẹn. pawó ni wọ́n. You oh, ni wọ́n fi ń wá tí wọ́n máa fi jẹun àbí mo ní fẹ́ wọ́wọ́ sí báyìí. àwọn ọgbà owó yẹn jáde. seventy two hours. seventy two hours. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ yẹ wa my process. agbóhùn ọlọ́wọ́ tẹ̀lé jẹ́ kó gún àtọ́jà sí ṣọ̀gbọ́ wá kí nílé òun náà ló máa kí ní ẹ lọ́wọ́ ni. gbẹ̀ngbẹ̀ gbàgbọ́ àwa jáde. a máa wá kí a máa wá gbàgbọ́ sí i. a máa wá gbàgbọ́ sí i. Ah, well i'm here for the settlement as usual. Hmm. Oh yeah, tell me. Ah, What? 72 hours. two hours ló fún yẹn. ó náà wò ibo la ti fẹ́ rí irú owó yẹn ní hours. kò tí ì mi rárá in fact ó ní tí mi bá ti rí owó yẹn oníṣẹ́ tóun ṣe ni kí wàá jọ ìrìn. ìtọ́ nítorí ọlọ́run má bínú o iṣẹ́ wo ni madam princess ń ṣe. iṣẹ́ aṣẹ́wó ni. ah ọlọ́run níjà kó join yẹn. Eh, lágbára Ọlọ́run Ọlọ́run ò ah mo bẹ́ẹ̀ taka òṣì. Ọlọ́run ò ní jẹ́ ah, jọ̀ọ́ Túndé stop gbogbo tó ń sọ lẹ́nu jọ̀ọ́ Ọlọ́run ò ní jẹ́ kí ni jọ̀ọ́ ńgbà tí mọ́mí wà lórí bẹ́ẹ̀dì wọ́n fẹ́ surgery fún mọ́mí èló lórí fún mi jọ̀ọ́ nínú two hundred and fifty thousand. o ṣe ìyàwó mi ìdùnnú mi ìfẹ́ mi torí ibi tí èèyàn bá sí láyé yọ lọ́run wà mí wá rí i pé ní ìjọ yẹn bí mo ṣe ń bọ̀ tó tí ó rẹ̀ mí tó ní ọ́fíìsì mo sáré délé mo dẹ̀ tọwọ́ bàpò mi mo yọ eight thousand naira báyìí mo wá kó fún ẹ fúnra ẹ̀ ò dẹ̀ ká wọ́n ní kí mo tún fẹ́ fún five hundred tó kù wọ́n ló ní kí n fún bẹ́ẹ̀. olówó orí mi ò mọ̀ try o nínú two fifty thousand ó fún yàwó ẹ̀ ní eight thousand eight thousand yẹn gan wọ́n tún jí mọ́ mi lápò ni. iṣẹ́ èṣù nìyẹn iṣẹ́ èṣù nìyẹn. kò sí ní tí èṣù ò lè ṣe hmm, try. ní eh, eh, eh, ọkọ ìyàwó kò ní gbọmọ lupa lọ́wọ́ wa ṣé wàá débi tá a bá dé Ọlọ́run ti fún mi solution ah fóònù mi ò sí ní mò ń ṣàjẹ́ mẹ́ẹ̀ mi ò lo Samsung yẹn mọ́ Tecno mò ń lò Tecno twenty one mo ti rẹ́ni tó fẹ́ rà lẹ́ eleven thousand five hundred olóòrùn máa sanwó lẹ́ẹ̀mejì. fún ti bá ti wá ta kúrẹ́ tí mo jẹ ní ṣéèjì ti bí tẹ́lẹ̀ ráìsì mo máa ń san díẹ̀ fún balance tó wá pé four thousand five hundred adé tó kó fún madam princess adé pé wọn ẹ ló madam princess Sunday ló ń sọ̀rọ̀ ṣẹgẹt wọn ti fún ìyàwó mi ní part payment nínú owó yẹn tó ti yóò máa kó yẹn fún yín tó bá ti kó yẹn fún yín tó máa mọ bí mo ṣe máa san ah! balance. ìyá mi kí mo wá lọ́dọ̀ ọmọkùnrin náà jọ sọ kí mo wá lọ́dọ̀ ẹ̀ tẹkino ẹ̀yẹn fẹ́ tà ah, in fact wo ó ti o ẹ̀ gbà bẹ́ẹ̀ o mi. òṣèré orí nǹkan kan bí àbí mo sì máa lọ jọ nǹkan tó fẹ́ kí n ṣe yẹn O gan máa padà lọ ṣe ó try ọkọ ìyàwó. fọlákẹ́mi fọ́ wọlọ́ a ní o máa ṣe mí lọ́kùnrin lásán má jẹ́ kí ìyàwó mi fọlákẹ́mi díyàwó níyàwó. hello mú ìwà báwo ni mo ìwà ibo ló wà mo ti máa ń sọ fún ẹ every time ẹ àwọn company yẹn ti pè mí sin ayomark wọ́n ti pè mí sin. Ah! ok ok ok wo mo ti máa gbé mọ́tò ń sin mo máa bẹ̀ má dá mi dúró síbẹ̀ yẹn please please. ọ̀gá ẹ̀ tí mo lọ. orí mi tí mo lọ tún béèrè mi ò lọ then jẹ́ kí n sọ nǹkan fún ẹ meeting ta ṣe ní àárọ̀ yìí tí mi ò bá ti rí impact ẹ̀ in the next three days i will sack you yes mo fún ẹ ní three days kó dẹ̀ pa àwọn staff ẹ̀ eh, àwọn tí o gbà síbí ìbà àtàwọn tí wọ́n wà ní tí wọ́n wà ń bá àti reception bá wọn sọ̀rọ̀ ṣó ti gbọ́. all right okay all right lọ títí. Alfa. Alfa. Tẹ bá fẹ́ mọ Alfa, wọ́n ti rán dókítà ní life imprisonment. Ah! Mo dáràn. Mo ti gbé. Kí ni mo gbọ́ tó sọ yẹn? Dókítà ti lọ sẹ́wọ̀n. Wọ́n ti lọ ah! sẹ́wọ̀n. Ṣèbọ̀wọ̀ ẹ̀ náà la bá ń bẹ̀. Lọ́jọ́ kìíní tí kinní yẹn ṣẹlẹ̀ níbí báyìí ìwọ ló dúró against doctor even ìgbà táwọn ọlọ́pàá gan tún wá o tún dúró mò ń o dẹ̀ ń ṣe inú belebele mo tún ṣe báyìí pé kó calm down o tún ṣe inú belebele doctor ló pa o doctor ló ṣe o kí ló dé ah. o bẹ̀rù ọlọ́ọ̀ tí ò yẹ kó máa ṣe bẹ́ẹ̀ no títí kò ń ṣẹjọ́ mi mí náà mi ò understand ẹ ó yẹ kẹ̀dẹ̀ trust mi mi ò tiẹ̀ lè sọ pé bóyá ìṣẹ̀lẹ̀ lélẹ́yìí mi ò lè takò doctor bẹ́ẹ̀ i don't really understand kò yé mi ah doctor ti lọ sẹ́wọ̀n mo dárò. kò sí wàhálà ẹni tó bá rí bó ṣe ń ṣe tó ń ṣe ọmọ àròpọ̀ nǹkan wọn ni nǹkan tèmi kan máa jẹ́ kó mọ̀ ní pé kò sí bó ṣe máa porí ajá tí wọn ò ní pé orí ìkòkò tá a fi sìn ìwọ nìyẹn ọlọ́run nìyẹn. nọ́ọ̀sì títí tí gbogbo èèyàn bá tiẹ̀ wá tó ṣe nọ́ọ̀sì títí náà ti wá máa takò mímí ò understand ah ìdáràn ṣé mi ò ní sá lọ lọ́dún. ṣé o pé contract mo ti ń yé látijọ́. ẹ táwọn ministry fẹ́ fún mi bó ti ṣe everything mọ̀dí táwọn ìjọba wa ṣe rí báyìí èmi mo wà most qualified nínú ìgbà wa tàjọ gbé kínní ilẹ̀ mo ti ṣọ́ọ̀kì bí tó yẹ kí n ṣọ́ọ̀kì mo ti fáwọn tó yẹ kí n fún lówó ẹlòmíràn kan tó yẹ kí n fún lówó mo tún fún lówó tí wọ́n á dé bẹ̀ ẹ lè má jẹ́ kí n rí tí ẹ tẹ́ bá rò pé kọmíṣánná ó lọ kínní kan ẹ máa ní mínísítà lọ ṣe kínní kan kínní kan ẹ kàn máa dà mí síbi ẹ máa dà mí sọ̀rọ̀ ẹ máa fún ní dọ́là fọ̀lá dọ́tún la it's just annoying mo ti sọ fún ẹ several times sórí nǹkan tó dáa ó ń fàdúrà nǹkan tó bá tún dáa náà ó tún fàdúrà owó kí ní believe nù àwọn nǹkan báyẹn. Eh, ah, ṣé mo ní kó má gbàdá fún ṣe bó ó tiẹ̀ jùlọ lọ́jọ́ orí ṣe bó ó lè máa pray fún mi náà. anyway màá fún ẹ ní nọ́mbà ti wòlíì kan ká lè máa bá mi ṣe prayer fún. ó ṣe ìjà ẹ ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n bá mi sọ̀rọ̀ náà kó fẹ́ ṣe portrait. ok ah òótọ́ ni ohun tí mo sọ pé mo fẹ́ ṣe poultry yẹn. Ah, ó yẹ kó ti gbégbèsè lórí ẹ̀ náà mo sọ fẹ́ pé ah, ibi tí mo ra ilẹ̀ sí yẹn àwọn tó wà ní charge property yẹn they are very good your company yẹn they are very good because tó bá ra ilẹ̀ síbẹ̀ kò sí pé àwọn ọmọ onílẹ̀ wa ń disturb ẹ̀ pọ́n fẹ́ gbowó then your see of o kíákíá náà máa fún ẹ and aside that bí mo ṣe ló fẹ́ ṣe poultry yẹn it's not their business o but they will involve themselves máa sọ fún ẹ pé okay àwọn lè bá ẹ get àwọn àwọn expert lórí bá ṣe ń ṣe poultry or fishery wọ́n dẹ̀ bá ẹ ṣe even kó ló fẹ́ kọ́lé wọ́n tún lè bá ẹ pé contractor tí ò ní cheat ẹ and they are very transparent. ẹ ẹ sorry ọ̀rẹ́ kí lorúkọ àwọn company yẹn. ayokmax properties ni. ayokmax properties yeah, oh, it's true èmi náà máa ń gbọ́ àwọn company yẹn wọ́n ní wọn kì í ṣe oníjìbìtì pé wọ́n dẹ̀ máa. they are really trying they are really trying they are doing well they are doing well so mo fẹ́ kó gbégbèsè lórí and kò ṣe pé dandan kọ́ ni kò sanwó yẹn at a time àti wáyé pé eh, o lè rí bí twenty five percent of the said amount wọ́n máa gbà kó spread it kù at very low interest. <laughs> kò sí problem pé o máa fún mi ní nọ́mbà àwọn sọ máa lè pè wọn. hey babe ah. ìyàwó. bọ́dá fọlájí. báwo ni. how everything. fine o. ojú ẹ̀ ń dán ọkàn tóbi sí ọ̀rẹ́ mi lọ́rùn yìí. mo ń tọ́jú olówó rẹ́ torí bẹ́ẹ̀ kẹ́ ẹ ṣe ń yọ. ọlọ́ọ̀lọ́ọ̀ ni ẹ̀yin náà ẹ̀kọ́ àìrẹ́ ni àìbẹ̀rẹ̀ ni o. Ah ọ̀rẹ́ o kí n jíṣẹ́ mi fún pé mo máa ń bèrè ẹ̀. ìwọ má dà lóhùn ò ń ṣe ti rírí sójú ló ń sọ pé òun ò tí ì rọ́wọ́ ẹ̀. ó ó ti yé mi máa ń rí máa rán máa rán ọ̀rẹ́ mi sẹ. níbi ìṣẹ̀lẹ̀ ti ṣe wọ́n lálejò báyìí. ó ti ṣe wọ́n ti lálejò ó fún mi ìta. òun ò mà ní wàhálà ní tiẹ̀ òun ò dàbí ọ̀rẹ́ wa kẹta islander ó máa ń mu ọtí bí ẹni máa kú. <laughs> àbí sùúrù nìyẹn àbí ṣe ìyàwó ẹ ti wọlé máa tẹ̀ ń tẹ̀ time mọ́ ìṣòro dé meeting tí mo sọ fún ẹ. ṣé mi kọ́ ni mo ní báyìí? no no no no àtọ̀ àtọ̀ jẹ́ no no no no mo ní ibi kan tí mo lọ in fact mo tẹ̀ tí ń late gan. ọ̀rẹ́ tó. o mọ̀ lè sin edit àwọn fẹ́. no no no no ọ̀rọ̀ ṣe lọ bó ṣe kẹ̀ drive safe. ó dábọ̀ o. mi ìwà jọ kí ni mo ṣe fún ẹ kí ni mo rà nígbà tí mi sanwó ẹ tún lọ fi tọjọ́ mi káàkiri o tún wá tọjọ́ mi síbi tó safe o tún wá tọjọ́ mi sọ́wọ́ àwọn ayé. alaye i don't understand what you saying tani mo rojú ẹ fún o o o so mọ̀mísí mi ni ayé àbí yàtọ̀ bí lọ́mọ láyé sórí pé ò lẹ́kọ̀ọ́lé ìwọ tún wá ń béèrè question lọ́wọ́ mi pé kí ni ìwọ́ra lọ́wọ́ mi tí o sanwó. yes. o fẹ́ mọ̀ àbí and i will tell you. okay. o ra ìfẹ́ lọ́wọ́ mi o ra ọkàn mi ẹ eh, o tún ra owó lọ́wọ́ mi tí mo fi san owó orí ẹ kò sí kan tó rà láyè tí o rà lọ́wọ́ mi kí ló yẹ kó fi san fún mi ọmọ ló yẹ kó fi san fún mi so nǹkan tó jẹ mí nìyẹn nǹkan tó sọ fún mi nìyẹn nǹkan tó rà lọ́wọ́ mi tó sọ fún mi nìyẹn tó bá ní orí kò rórí ẹ dáadáa. Múyìwá ṣé mi lọ́nà tó ń ṣọmọ ni èsì yóò da òwúrí wa ẹ̀ẹ́sì mi nígbà náà báwo wọ́n sọ fún ọmọdé mi fún yàn I don't like it ìlérí mọ́mí. ó ṣe nǹkan tó jọ mí lójú gidi gan o. kí ni mo ṣe mọ̀. ó pẹ́ wá sọ́dọ̀ mi ó wá fẹjọ́ ẹ̀sùn mi mo lè pè é mo lè bẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyá sọmọ ó wá padà lọ sílé ó wá lọ bàjá. ṣé mi ni ará àta tí mo di ará àta tí ọpẹ́ wá fẹjọ́ sùn. rárá mọ́mí o mi ì pè é lára àta o èmi kò sọ fún Múyìwá pé kò ní láti ṣẹlẹ̀ mo máa fẹjọ́ mi sùn yín ni. èmi ni kò ní láti wá fẹjọ́ ẹ̀ sùn mi ṣé mo jẹ́ ará àtàsíyìn ni ìlérí mo fẹ́ kó lọ ṣe sùúrù gidi gan pẹ̀lú ọkọ ẹ o nítorí pé obìnrin tó bá fẹ́ kí ilé ẹ̀ tò ọwọ́ rẹ̀ ló máa fi fà o ṣé mo kóbìnrin ló nílé. ẹ má bínú mú mi mú ìwọ náà ló máa ń frustrate me all the time ẹ màá dẹ̀ fi sùúrù sí gbogbo nǹkan bá mi sọ báyìí ni mo ti gbọ́ mà. ṣé ní kó yá lọ change o nítorí pé obìnrin tí ó yàn àlè tó yàn àfojúdi bẹ́ẹ̀ tó yàn àlè náà ni o wọ́n fẹ́ kó ṣe sùúrù gidi kan o lọ ṣe sùúrù o. ẹ ṣe bọ̀ èmi náà ṣe sùúrù. á dáa kó ṣe sùúrù o nítorí tó bá lọ change nǹkan tí mi ò wá sọ pé òun fẹ́ ṣe màá support ẹ o. kí ni múyọ̀ àfẹ́ ṣe mọ́ mi. má béèrè lọ́wọ́ mi ìwọ ni kó lọ tún ilé ẹ̀ ṣe kó o tún ìwọ ẹ̀ ṣe o ti gbọ́n tí mo sọ fún ẹ àti pé kẹ́yìn méjèèjì kẹ́ ẹ lè lọ́mọ láyé bí o ṣe ti sọmọ láàrin ẹ méjèèjì yẹn inú mi ò dùn o èmi náà fẹ́ rọ́mọ ọmọ mi o inú adé bá mi pèsè ọmọ gidi fún un wàá fi ń ṣoyún wàá fẹ́ ìgbọmọpọ̀n tí máa pọ́n ọmọ ẹ báyìí lágbára lọ́wọ́ ọlọ́run. àmín ma ṣùgbọ́n mú mi èmi náà make sure pé mo change mo make sure pé mo yí gbogbo ìwà tí ò mo make sure pé mo yí padà ìgbà kò lọ change o kò lọ ní sùúrù o ilé ò ní dàrú o. àmín ma ìwádìí ó tiẹ̀. yes ma really appreciate it mọ́mi kí ló wà kitchen náà ebi ń pa mí o. àwọn kitchen lọ ilé ni ilé ẹ̀kọ́ tó bá fẹ́ jẹ lọ jẹun àbí mo fẹ́ dáná fún ẹ. ẹ̀yin náà wá kíjọ́ ọ̀kẹ́ yàrá mélòó ókè ókè màá sọ fún un ní reception ṣe fún un yàrá ṣe mí. Thank you ẹ̀yin lọ́nà ń béèrè mi. mo ní fẹ́ káàsì níta mo wá fètò bóyá mo lè ṣe ń bìbà tó jẹ́ kí n wá kò bá jẹ́ bà kò bá jẹ́ lóṣẹ̀ sùn ẹni wọ̀n tí bá tẹ̀ sí rí. actually i need èèyàn bíi but uh, eh, i need a ní bà because eh, àwọn tó wà ń bà wọ́n lé ní mẹ́rin reception náà kẹ̀ àwọn tó wà ní reception wọ́n pọ̀ so i need anybody ní reception at all nǹkan tá a need èèyàn fún i need cleaner Anytime táwọn customer máa bá wa ránṣẹ́ bóyá wọ́n fẹ́ ra nǹkan àbọ̀ fẹ́ ra recharge card ah. ẹ̀yin náà ẹ wò ẹ wò gbogbo ara ògiri wa yìí gbogbo ẹ̀ ló ti green so a need èèyàn tó máa bá wa clean ẹ̀ swimming pool wa clean so many places so but a need èèyàn fún nìyẹn. ẹ jọ máa sọrí màá bí èlò lẹ́sìn fáwọn tó náà ni. ah à ń sanwó o ah no no no we are paying well than any other hotel nine thousand. nine thousand. yes nine thousand we are paying well wọ́n jẹ́ other hotel ni wọ́n ti ẹ̀ fún wọn ju two thousand five thousand lọ but we nine thousand la máa fún mi ẹ interest. ok mo ti gbọ́ màá màá màá padà wá màá ronú sí i màá padà wá. nine thousand ẹ ronú sí i. bẹ́ẹ̀ ni màá má ah. wọrí màá padà wá mà. kí má má jẹ́ kó pẹ́ bí mo ṣe wá rí yín ẹlòmíì gan máa ń ká mi mókè nítorí iṣẹ́ ẹ mọ ọ̀rọ̀ nàìjíríà wa yìí. ẹ ṣe ẹ ṣe mà màá padà rí yín. tó bá pẹ́ ju ẹ̀yìn ríṣẹ́ ń bímọ ó máa jẹ́ pé mọ́tò lẹ́kọ̀ọ́ máa bá wa fọ̀ àbí màtàkẹ́ ṣiṣẹ́ lọ́wọ́ fa kọ́ọ̀tù tó kù yìí this is this is beautiful pẹ̀lú wo okay I think I like this. Design. Yeah, I'm like design. I like it. But the color is my problem. I'll uh, prefer like red, a brighter color. Sure. So that from far àwọn èèyàn máa notice pé kọ́kọ́ ṣẹlẹ̀ ní mú ìwà mo ti sọ fún ọ sórí hotel business àti filling station ó make sense o ṣọ́rọ̀ mi yẹ ó yẹ wọn yẹ wọn tó bá parí ọ̀dọ̀ ẹ̀ in fact o máa rí nǹkan tí mo sọ fún ọ. Wow, I'm, I'm gonna give you a better design. Àwa mọ̀ pa. Ṣùgbọ́n kó wọ́n ti tún àbúrò àbó ti gbogbo ìrètí gbogbo ìgbà lọ́wọ́ mi. Irú kú ìlọ ẹ̀kọ́jọ́ ìṣòro ti ìgbà mi. I can't see. It's too small. Ah, problem. Good afternoon. Yeah. Yeah, sorry. Mo tẹ̀ sọ́yẹ́ ṣàlàyé. Sorry, hotel. Make sure pé tí o bá ti ṣe ìtẹ́ tán, kúlẹ̀. Ẹni tó mọ ọwọ́ ẹ̀ dáadáa ni kò gbà síbẹ̀. Ẹ̀kọ́ ní ara àwọn kan tí ó finish hotel ni. Bí a máa drown. Yes, so oh. get. So, sorry, kí n má gbàgbé. Big man. Oh, manager sọ pé ó burú gan yẹn. ọ̀gá hmm. oh, it's nice meeting you. you're welcome. Hotel, hotel, but she's managing this place quite well. I'm trying. Thank you, thank you so much. Bọ̀ lẹ́ẹ̀kan ta wa nílé o complain o, láwọn kan dọ̀tí. Ọ̀gá oh, kò rí bẹ́ẹ̀ náà mo dẹ̀ try ẹ̀ kàn wò bẹ́ẹ̀ ni. Iṣẹ́ yìí náà easy, I'm trying. Ṣé bẹ́ẹ̀ yìí náà rí pé mo ṣe dáadáa? Yeah, she's doing well. trying. Ẹ wo, ẹ má worry, tẹ bá ti ṣe hotel tuntun yín tán. My buying yín wáyọ̀ my manage I ah, appreciate that. Thank you so much. Yeah. Thank you. Kí ni ẹ máa mu báyìí so that màá lè nìkan wọn sáà. Ah, ọ̀rẹ́ mi ò kí máa ń mu beer. Ah, Big Jack Daniel, sir. I do in spirit. Yeah, yeah. <laughs> in the realm of the spirit. Ọ̀gá ọ̀gá. Yeah. abájọ kò sí níbẹ̀ ẹni yẹn sọ lóun fẹ́ ṣe ń ìmọ̀ tó kù tiẹ̀ sí níbẹ̀ rárá kíní ìṣáàjì kò tiẹ̀ wáyé ah, ọkọ mi káàbọ̀ èmi kó àtàrọ pẹ̀lẹ́ ṣáájú wá ṣó tàgé ṣó wù tó pa ni. Ah, ah orí kọ́ mi o ah, orí mi o orí mi o ẹ gbà mí ìyá tó jí ẹ jọ ìyá ah, tó jí. àmì sàbíyá ò sí láyé. ṣé ìyá yẹn ni. so bó ṣe máa lò ó mo ti prescribe ẹ̀ síbẹ̀ èyí tó máa lò láàárọ̀ ọ̀sán ìtọ́ máa lò lálẹ́ yìí míì wà mí tó yẹ pé àárọ̀ àti alẹ́ nìkan ni ṣé gbogbo ẹ̀ ló ti bá mi kọ́ sí gbogbo ẹ̀ mo ti kọ́ sí fún àǹtí ọlákẹ́mi ẹ pẹ̀lẹ́ àǹtí ọlákẹ́mi ẹ pẹ̀lẹ́ ọṣẹ òtútù ọṣẹ mojúkọ ọṣẹ ìwọ̀nba tí mo ní ṣàlẹ̀ lọ́nà náà ló ta àgbà tó kiri kó tó di pé ohun tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ kí n jẹ ìta kó tó dé ṣùgbọ́n jọ̀ọ́ torí ọlọ́run gbà lọ́nà ìgbà máa wá kì í ṣe two hundred five hundred wà ní ọ̀. Hmm. màá wá ṣéǹjì yòókù sí mo mọ rírì oore tó ṣe fún mi mo máa fẹ́ ó mọ̀ pé ẹni ń ṣe tẹ̀ lábìínú ọmọ ẹ ò ní ṣàìsàn jù òun náà ṣàmọ ọmọ tó ṣe ṣe tó tó yọ. dàkú sí wàhálà ẹ wo for now Mama? mo bẹ̀ yín ẹ ní fojú sunkún ọmọ ẹ má ì tí jẹ́ kí wọ́n ṣiṣẹ́ wàhálà kankan ah. bó tilẹ̀ wù kó mọ ẹ má dẹ̀ jẹ́ kó gbégbá lórí kó má tiẹ̀ kiri lọ ẹni ìwé ẹ má yẹ kó kí. ẹ náà bàtí bàtà ń bíbà yà á fi jẹun. Ah, kí ni ọmọ ló ṣe kókó fọlákẹ́mi mi ò fi ṣeré ìjọba ń wọwọ́ ẹ̀ ó dà epo tútù àbí mi ò mọ̀ bẹ́ẹ̀. ẹ máa wà òkè ẹlẹ́yìn náà máa ń react àwọn treatment wọn ni kò sí problem ṣe ti gbọ́n ẹ má wọrí abẹ́rẹ́ wọn kù méjì ẹ fọkànbalẹ̀ kò sí wàhálà tó bí àti fọlákẹ́mi ẹ pẹ̀lẹ́ ẹ̀yin náà wá ṣe bí ìkòkò. yàrá lábàárọ̀ ọmọ <laughs> ah èmi tí wọ́n ṣe lọ níṣẹ́ cleaner nine thousand naira. Hello? Kí ló ń ṣẹlẹ̀? Òun ponú ni kẹ́mi owó mi dà kẹ́mi lọ́jọ́ sí àná tó wà tó ń sun ẹkún wèrè kan ẹkún egbére tó ní kí n yẹ ẹ lówó mo yẹ ọ odidi dẹ̀ ni mo kó one hundred and twenty thousand naira fún ẹ nísìnyìí tó yẹ kó o ti sanwó látọjọ́ yìí o bẹ̀rẹ̀ sí ń pín owó kiri òun twenty here forty here nísìnyìí o san eighty ó ṣe kù forty thousand ṣé kí n máa lé ẹ fún owó mi ni kí ló ṣẹlẹ̀ gan má bá mi sọ rọ́bìṣì ẹ jàre ẹ kẹ́mi kẹ́mi i give you three hours wákàtí mẹ́ta péré ni mo fún ẹ tó bá bí ìyá láyé ẹ̀dá ìwọ má kó owó mi wá wèrè mú ẹ ni já kúrò lórí fóònù fún mi kó lọ wá owó mi jàre idiot ọlá ọmọ fọláṣadé ẹ̀ǹdẹ̀ ló jẹ àìjẹ́ bẹ́ẹ̀ mo mọ̀ wá mi náà èmi obìnrin kan tó ju igbá ọkùnrin lọ wàá bá mi bẹ́ẹ̀. two options okay give me option it's either co produce owó yẹn the balance within 72 two hours <laughs> ìyẹn àkọ́kọ́ ìkejì ṣùgbọ́n rí àwọn girls tó kọjá ń sìn hmm. join wọn wàá máa bá mi ṣiṣẹ́. pick up jọ ẹ look, I'm mọ́ looking for nonsense now. tó tó ṣe mi ò nìkan tó ṣe ń dẹ̀ náà ẹ kò wá òkè náà ṣe ló tún takú sọ́nà tó gbọ́dọ̀ ṣe ṣe embarrass mi náà irú kó nọ́sẹ̀sì tó nílé. ṣó ya ni yọ mi ò fẹ́ mi ò bẹ ẹlẹ́jọ́ gbé gbé fún fọ̀gẹ̀. nígbà tí retí bá pín tí kò kún mí kẹ́ nìkan kan ìwọ nìkan ló kù mí kù. wá o wá o. jèmi aago ni ah, ọwọ́ ṣe tí n bá ta gbogbo eléyìí papọ̀ ó ti sanwó madam princess ah, ló wà lè ah, passport owó tún lélẹ̀ ọlọ́run ò má tọwọ́. wá one thousand tí n bá kó gbogbo ẹ̀ pọ̀ mi ti sanwó madam present. Eh, jọ ṣé o bá mi rí eh, laptop bag mi. Ah, ìṣẹ́jú mi lè ṣe gbé kò ń lé láàárọ̀ yìí náà. Ah, kò sí ẹ̀ lè jẹ́wọ́ ló gbé because gbólúwà wà because ọ̀dọ̀ ọ̀dọ̀ Bọ́lájí ni mo lọ um, yes mọ́tò mi dẹ̀ bàjẹ́ lọ́nà baby nǹkan tó wà nínú ẹ̀ passport mi wà nínú kíní o and i'm travelling tomorrow eh, ọ̀dọ̀ Bọ́lájí nìkan náà mo lọ mo dẹ̀ kó n bẹ̀ ok mọ́tò mi bàjẹ́ mo dẹ̀ wá gbé ẹ́ bí jẹ́ kí n pe Bọ́lájí. hello Bọ́lájí jọjọ ẹ ṣé o ò gbé báàgì kankan nínú mọ́tò mi. Ah, passport mi wà nínú báàgì yẹn níbo dẹ̀ ní appointment ọ̀la ní London má bínú kò lè jẹ́wọ́ jàre ó dàbọ̀ ó dàbọ̀. kí ló sọ. o kọ́ ló gbogbo kò tiẹ̀ ṣí mọ́tò mi àtọ ọwọ́ mi ní kí ìwà ọ̀tún. ẹ níbo ló tún wá gbà lọ. ok ó bàjẹ́ lọ́nà mo dẹ̀ mo ṣe mọ́tò yẹn ah, mo wind down ah okay. um, okay, okay. fẹ́ ṣe ok ok fóònù mi wà nù báàgì yẹn second fóònù me, wà nbẹ fóònù yẹn fóònù yẹn. ah àbẹ́ni tó ní fóònù long, ń pè Auntie, màámi. àǹtí mi bó ṣe rí nìyẹn o a sọ fún sọ fún sọ fún sọ fún pé kó má jalè mọ́ àfìgbà tó jalè dojú ikú. ah bó ṣe yan tiẹ̀ nìyẹn téèyàn bá ti ń jalè nǹkan kan ló máa kẹ́yìn ẹ̀ ó ní ó dà ọlọ́run má jà bá wọn bímọ olè nígbà tẹ́ ti basọ́ basọ́ basọ́ tí ò ti gbọ́ títí tó fi lọ jalè tó fi di póníkúdé tán fi pa yẹn ó ti lọ tiẹ̀ nìyẹn ìrònú kan ò sí fẹ́yìn ẹ má fi ìrònú ṣera yín léṣe débi tó máa tún máa gbé èèyàn kiri táwọn ọmọ tún máa náwó léèyàn lórí ẹ má ronú kankan torí ìrònú ò da ó máa ń bọ àgọ́ ara jẹ́ ni ẹ́ àníra burú o ó ti jalè nìyẹn ó ti jalè tiẹ̀ ó dẹ̀ ti bá tiẹ̀ lọ nìyẹn ó parí àwọn òní bá wọn bímọ lè èmi nìyẹn àǹtí mi ẹ ṣe ó jàre hmm? jàre. ṣé ìwọ náà rí báyìí ó jalè wọ́n dẹ̀ pa ohun tí mo ṣe ní ojúrò náà ni kò lè kọ́gbọ́n ó lè ò dá ọlọ́run má jà bá wọn bí mo lò èyí ò gbọ́dọ̀ lójú kòkòrò ó ò gbọ́dọ̀ jalè ó ò gbọ́dọ̀ parọ́ iná tún náà tọ̀ ṣùgbọ́n tó bá ti ń parọ́ wà á jalè wà á lójú kòkòrò nǹkan oníkan ló máa máa wù ẹ́ lójú èyí ò dẹ gbọ́dọ̀ mú nǹkan oníkan mọ́ nǹkan tiẹ̀ láyé yìí kò dá ọlọ́run pàápàá ò fẹ́ ipòkípò téèyàn lè wà àdánwò tó lè dé báyàn tí ò bá ti mẹ́mí lọ téèyàn bá ń gbàdúrà sọlọ́run àdánwò náà bíyà ẹ́ kì í ṣe pé kí ṣòro kan wá dé sí kéèyàn wá wò wípé ńṣe ló yẹ kí n dẹ̀ lọ jí nǹkan nìkan ńṣe ló yẹ kí n dẹ̀ lọ máa jalè kiri ńṣe ló yẹ kí n máa hùwàkiwà lọ́wọ́ náà ti rí ọlọ́run ò ní ṣe ẹ́ bẹ́ẹ̀ o agbára ọlọ́run kò ní. mo mọ̀ ẹ kíkọ́ mi láti lẹ́kí mọ́ ìjì nǹkan nìkan. bẹ́ẹ̀ni ǹdẹ́mú nǹkan nìkan wá lé. bẹ́ẹ̀ni ọlọ́run jẹ́ tẹ̀lé ìwé wọn. àmì ọlọ́run àmì ọlọ́run ọkọ mi olówó mi. ah màámi wọ́n ti ní sọ̀rọ̀ kí sọ̀rọ̀ tóun kí n lè rí mi máa gbọ́dọ̀ jálè. ó tún kọ́ ọ̀tẹ̀. ẹni a máa try ẹ̀ lọ́nà ni. hello sir. Ah, hello ma. Yeah ẹ jọ Ma, ó dẹ̀ ń pé laptop bag mi ó bóyá ó ṣèṣì jábọ́ ni bóyá yìí náà dẹ̀ ṣèṣì gbé ẹ jọ ṣẹ́rí mi ò ní dẹ́ni tì inú bag yẹn àti owó àti gold àti anything tó ẹ bá rí inú ẹ̀ but ṣẹ́rí international passport mi tó wà ń bẹ̀ ìyẹn mi kọ́ ni kẹ́ bá mi mú ẹjọ́ ẹjọ́ ìtúrí ọlọ́run. passport ah sir ẹ ẹ calm down nǹkan kan ò lè ṣe owó yín àti passport yín màá gbé wá fún yín níbo ni kí n ti wá rí yín sir. kókó ẹ ṣe máa kò sí wàhálà máa sẹ̀ǹdẹ̀. ẹ ṣe gan. kí lẹni wá sọ báyìí ta ló gbé. bẹ́ẹ̀bi mi ò ní lè gbẹ́ délé mọ́ jọ́ torí i just need to only ní kí n send address ibi tí area ibi tí kíní ẹ̀ ti ṣẹlẹ̀. Ah. ok jẹ́ kí n kàn drop ẹ ní bus stop tó ti gbọ́ jọ torí ọlọ́run. kókó dàtà gbé kíní láti bẹ̀ ẹ wọlé wọlé. Thank reason tí mo ṣe gbé báàgì yìí ni torí mo wọ́nà láti fi dá owó woman yìí padà. ṣé kí n dúpẹ́ ni àbí ok ẹ dá báàgì padà lẹ́yìn ìgbà tí ẹ jí pé now what makes you think you are not surrounded by police. ok mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo tiẹ̀ dá padà because um, uh, kò ń tiẹ̀ ṣe owó tó wà náà ló ń kí mi lára mi ò ṣe ti this document because I should be travelling by tomorrow ó yẹ kí travel lọ́la kókó tiẹ̀ bá mi dá ilé ìpadà òun ló ṣe kókó sí mi now kò sí nǹkan tó wù kó máa dojú kọ stealing is not the best way to resolve your issues. ṣé mo wípé ẹni tó bá jalè ó kó ègún sórí ara ẹ̀ kò dẹ̀ ní ní ẹnu ọ̀rọ̀ láti sọ fún ọlọ́run wípé àdàbí tó bá jẹ́ wípé mo ṣe nǹkan báyìí ní kọ́lọ́run máa ṣòro fún mi. bọ́jọ́ torí ọlọ́run ohunkóhun tó wù kó máa dojú kọ àdánwò kádánwò tó wù kó lè dé má jẹ́ kí o lè jíjà kó jẹ́ last resort do you understand. mo dúpẹ́ sáà pẹ̀lú nǹkan tó sọ pé ọ̀ dojúkọ. I'll do you good. Ah, thank you, sir. No, it's okay. It's, it's, it's, okay. it's okay. It's okay. Um, give me your account number. Zero zero. Zero zero. Two three. Two three. Twenty nine. Twenty nine. Thirty three. Thirty three. Double zero double zero double okay báńkì léwé yẹn àbí. yeah done. Ah, thank you, sir. Ṣé mo dúpẹ́ sá? Èyí náà mo ara láàánú sá. Mo ti ń bí àtúntò mi nínú ayé yín. Ọlọ́run máa bá bòbò yín. Ah, next time, next time, kò tó kò máa dojú kọ. Má jẹ́ kí olè jíjà kò jẹ́ the next thing tó máa lọ láti ṣe. Mo ti kọ́ sá ó dẹ̀ ṣe gan tó dá padà because ọ̀pọ̀ ló máa rí pẹ̀lú nǹkan tó dojúkọ ẹ̀ eh, ò ní kọ̀ọ̀sà tí ọkùnrin fẹ́ dá padà ó yẹ kó lọ lo yẹn ọkọ̀ ta àgbo yìí because this is very expensive that would have resolved your issues uh, or this um, chain these are very expensive stuff but o o ta you still came back which means there's there's something good about you lóyìn àbí tẹ ṣọ̀wọ́n I must I must I must confess ṣe gàǹsà ẹ ṣe mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe dùn mí nínú ọlọ́run á máa dùn you fok up o with all this thing wey you carry. ẹgbẹ́ náà dákẹ́. Yes, yes. You can see the thing where the guy carry. I don't fit carry with my papers. I don't talk. I don't fit carry. Abeg shut up. Gyrating carry this small thing no fit handle. So you yeah, just yeah. carry body empty eh, empty body no fit handle anything. This small thing They shout up and down papers I better go sit down Joe. I know so you be lege lege must destroy. No load where you know they carry. Therefore carry and give me go carry. You still they make mouth. You still they make mouth. You still make you stay still, They think I go take beg box. You come dey make mouth. What's wrong with you? This way they do. You no do. Leave me! I don dey tell you tey tey, you no dey hear. Uh, uh, Henceforth, you're banned from this compound. Láti ẹni lọ, mi ò fẹ́ rí ẹ́ ń mi, ara, sanpa eh, if you give me my money i will comot e no dey so you pay. peku stay dey work for you for here you stupid you slap me how dare you you slap me. Anyone of you want to join her? No, ma. No, tẹ bá fẹ́ tẹ̀lé lọ ẹ jẹ́ kí n mọ̀ ń sìn. inú mi dùn inú mi dùn gan torí pé ah ó bọ́ lọ́wọ́ madam princess owó ká máa wúmà yẹn ò lè gbádùn ó yà wèrè o tó bá níta nínú ẹ̀ dùn lágbàáyé èmi bẹ dúpẹ́ ó bọ́ lọ́wọ́ ẹni tèrè èjì tèrè ah. máa dẹ̀ bá wa bless ẹni tó fi ẹ lówó yìí mm-hmm. ọlọ́run á ah, ọ ọ̀rẹ́ mi kí wọ́n ní plan ẹ lórí owó yẹn fẹ́ tọ́jú ẹ̀ fúnra máa fi lè sára rẹ̀ díẹ̀ díẹ̀. mi ò gbọ́. tí bá ní kí n dúró di Túndé hmm, mi ì rí mọ́tò débi pé màá rí bọ́ọ̀sì. mẹ̀ǹtẹ́nánsì hmm. ní táyì owó tó yẹ kó o wò pé òkè kí wọ́n bá ilé yẹ kó fi ṣe o kó lọ ra mínírà àbí amínírà ló máa rà ní kó má ta àbí kó lọ ra bọ́sùkọ̀rọ̀ kó má ta fún àwọn ará àdúgbò tó bá gbé wá sọ̀dọ̀ tèmi gbèmí máa bẹ̀rẹ̀. ẹ̀ẹ́ màtúrì yẹn sọ̀rọ̀ ẹ̀. bẹ́ẹ̀ náà tó bá ra first grade tó dáa máa bẹ̀rẹ̀ aṣọ tó dáa náà. màtúrì yẹn sọ̀rọ̀ ẹ̀ èrè tó bá ń rí lórí ẹ̀ wàá máa fi ṣe maintenance tó sọ pé fẹ́ maintain ìgbà mélòó ló fẹ́ fi ló fẹ́ fi ló máa fi náwó ah, tọ́. that's why i love you ó lọ́pọlọ. wọ́n ní enrich kó gbé. o. gbà ta ló wá ń pè é. ọkùnrin mi wàá mà ti mú. Eh? hello sir. i'm fine. ah ó máa wà ní ṣọ́ọ̀bù ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ ni mi sílé wọn aṣọ́kọ̀ọ́rẹ́ mi. Ah, Miss, yeah, ma'am, sir. I'm fine, I'm fine. All right, bye. <laughs> Eh? Ah, kí ni wọ́n bá wọn sọ? Aṣọ́lé mi yẹn. Kí náà wí? Iná fẹ́ ní wọ́n ní ṣe mo wà nínú rẹ̀ ní ìsinmi. Ló yẹ kó bẹ̀rẹ̀ owó lọ́wọ́ wa náà ti dé ìsìtú. Wá sáré gbọ́ àkókò tó máa sáré rò, wá sáré jùlọ ọ̀gá dé. my dear kò máa ṣe. what's the problem? owó owó ṣó fẹ́ sẹ́ni lẹ́yìn ẹsẹ̀ mi. mo lè sọ ní ẹsẹ̀ ah, ah. tó wáyé pè mí mo ní kó máa pọ̀ tààrà. Ah, ẹ̀rọ ń gbà mí ọ̀rẹ́ o owó èmi. owó èmi o. kí ló dé gbogbo lè ní gbogbo lọ́la ṣó fẹ́ sẹ́ni lẹ́yìn ẹsẹ̀ mi. kí ni problem ẹ. wo dákun fi sílẹ̀ jẹ́ lọ. kó ṣe fẹ́ òbí á máa ra àwọn wíìgì kan níbí báyìí. wàá rí wíìgì àbò fẹ́ ra wíìgì. Eh. Ọlọ́run ló lọ ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká jọ wọnú ilé àti ah. ìdílé tán. àwowowo ah, má jẹ́ kí n dé ọ̀dọ̀ yín yẹn lásán tí mo wọ ọmọ kú bá táyà mi jẹ́ gbogbo abẹ mọ́tò ló ya yamayama ah. ọ̀nà yìí ò kí n pé mo ń condemn area but I can't <laughs> go in àbí kí n sin ẹ lọ. àná má wọrí. okay it's okay mm. and um, with the way to ṣe jẹ́ ọmọ dáadáa báyìí kí ló fẹ́ kí n ṣe fún ẹ ẹ ṣe gbẹ́ anything tó bá ti wù yín sá tó bá ti wà látọkàn yín sá. no no no ìwọ ló máa fi ẹnu ẹ sọ nǹkan tó fẹ́ so kí ló fẹ́ gangan. Ah, ẹ ṣe gbẹ́ mi sá ó wù mí kí n máa ta nǹkan bí nǹkan bí nǹkan jíjẹ bí kòkó onímọ̀mí ń ta kòtò kú kọ́lọ́ọ̀ bá mi fọ̀rùn kẹ́hùn. no um, I would have preferred to buy you human hair kí n ra gold fún ẹ shoes. Um, àwọn aṣọ láti Italy um, any part of the world nǹkan tí mo expect ẹ kó béèrè fún mi yẹn. Ah, rárá sáà mi fẹ́ yẹn sáà nǹkan tó wù mí nìyẹn tẹ́ bá lè ṣe big shop fún mi kí n máa hmm. ta nǹkan yẹn sáà. Hmm. so o fẹ́ gold. no sir. wow you're different. thank you sir. Ah, gbogbo obìnrin tèmi ti meet wọ́n máa béèrè fún bàtà. Uh, human hair wọn á béèrè fún gold they will ask for so oh, o dẹ ṣọ́ọ̀pù ò fẹ́ gold. rárá sá mi fẹ́ sá nǹkan tí mo fẹ́ nìyẹn. wow wow wow this is this is strange in that case ṣòro nǹkan tó ló fẹ́ yẹn máa ṣe fún ẹ. ah thank you sir. <laughs> then lẹ́yìn yẹn àwọn nǹkan tó béèrè fún tí mo mention yẹn màá tún ṣe wọn. wow <laughs> ẹ ṣé mo dúpẹ́ sáà ọlọ́run máa bá mi bùkún yín sà gbogbo retẹ́ ẹ̀ retí àti tẹ́ ẹ̀ retí lọ́nà àbá mi ṣe fún yín lágbára ọlọ́run ìyá aládùúgbà àdúrà yìí ti máa ń pọ̀ jù ẹ ṣe mo ti pẹ́ sà. yé yé dábàá fi lè túká lẹ́yìn ayé yìí túká. dúró dúró bẹ́ẹ̀ dúró bẹ́ẹ̀ dúró bẹ́ẹ̀ dúró bẹ́ẹ̀ sori burúkú lè ní. yàrá ya dúṣọ yìí bẹ́ẹ̀ wọ́n kẹ́lẹ́ mọ̀ kẹ́ mo rí yí ayé yìí ti bàjẹ́ <laughs> mo ti yá ayé yìí mò ń bọ̀ olórí burúkú yẹn sáré pé màmí náà. ah èmi ni who is this? hello màmí ẹ ló mà ẹ ṣe ṣe rí mi ò fẹ́ wàhálà torí ẹ̀mọ̀ yẹn kọ́kọ́ pè yín tó bá ti di àárọ̀ tún la tó bá ní mo ti wà ní prison bó ṣe rí nìyẹn torí mo máa pààyàn. ǹjẹ́ má parẹ́ kó má parẹ́. wọ́n mi máa pààyàn tí n bá pààyàn kó má dà fún mi torí olórí burúkú ọmọ fọlákẹ́ mi ni o má mi máa pààyàn tí bàdà fi lè pààyàn káyé mi bàjẹ́ kí ẹ sọ kí bá ẹwà fi àfi kí má bínú rẹ̀ mọ̀kàn ní kí n sọ fún yín ni mo ní sọ fún yín ni ṣọlá olórí burúkú rẹ̀ ìwọ. I'm asking you, who is he? He's my boyfriend. Oh, oh, you are telling that um, the, the the crazy bastard you've been talking oh, about. Oh, oh. See, in, in terminology of technology, sufficious impeachment of focus movie in Nigeria enterprises. I mean, you want sọ English níbi àfọ ayé ẹ̀ bàjẹ́. Eh, Ṣé wọ́n mẹ́ni tó? Aláìní kan ṣe oníranì. Fọlákẹ́mi onípátá ọdún kan èmi ni aláìní kan ṣe wájú ọkùnrin. Ó ṣe. Kábàbà ní gbólóhùn àsọjẹ́ kí n jẹ́ kí ọ̀rọ̀ ọmọbìnrin yìí kó yé ẹ. Ṣọ́rọ́ ọmọbìnrin tí wọ́n ń wò yìí, èmi ò kí ń sí lègún. Bọ̀ tọ́rọ̀ bá débi ọ̀rọ̀ ni mo máa ń sọ ìgbà tí ìyá ọmọ lórí burúkú yìí sick tó sick sí hospital mo fi ọlọ́run bá búra wọ́n ní wọ́n ní two hundred and fifty thousand láì bá kò kò sọ fún mi tẹ́lẹ̀ mo tọwọ́ bọ̀ náà pẹ̀lú mo fún ẹ ní cash fúnra mi ni mo yọ eight thousand naira cash mo kò fún ẹ mo máa gba eight thousand yẹn o tó bá tún wá rántí mo ta náà mo ta fóònù mi kan o Tecno Tecno tó ní kámẹ́rà wájú tó ní lẹ́yìn tí bá bẹ̀rẹ̀ tí bá fẹ́ snap tí bá tí bá bẹ mọ́tò wèrè mo dúró tì mí fẹ́ wàá mọ́tò yẹn mo tara technophone yẹn torí ìyá ọmọ lórí burúkú wèrè tó ń wòye nípa tọdún kọta yìí ẹ ti bàjẹ́ yìí mo ta mo ta technophone mi mo ta ní eleven thousand five hundred nínú eleven thousand five hundred lóòótọ́ mo jẹ gbèsè four thousand five hundred nínú owó yẹn mo dẹ̀ tún kó owó tó kù fún cash pé kó lọ sọ́lọ́ hospital ṣé wàá rí màtò ti dọ̀tẹ̀ lọ́kùnrin mi àwọn ọkùnrin olórí burúkú tó pé Libya tí wọ́n lọ by road nítorí bó ṣe nu sórí ó dín white and black wọ́n oh, torí ọ̀fẹ́ mi lẹ̀ eh. Eh, mi ò sọ pé má fi mi lẹ̀ adìyẹ ìranu èmi lọ lé olè báńkì owó mi jẹ́ máa bá tèmi lọ mi kò fẹ́ yàwó mọ́ ah, ah, àtúbọ̀tán gbèsè dá yé wa àǹfẹ́ yàwó kan látara ọ̀dọ̀ rẹ. what do you want kí lẹ fẹ́ wá wá wá i don't this noise is too much. o ṣe nǹkan tí mo fẹ́ bí mo ṣe wà ẹ jẹun wọnú mọ́tò yìí. kí ni wọ́n kí ni kò wọ́n nọ́sẹ̀sì náà. kí ló fẹ́ ṣe náà kí ni ìṣòro ẹ jọ̀wọ́ mọ. àbúrò ti burúkú ni ẹ ní. o ah, ti gbẹ́ni tó fẹ́ bẹ̀ fà wá. bàbá gbogbo wa fẹ́ bàjẹ́ mi ta lé yìí. máa ayé gbogbo wa fẹ́ ah. bàjẹ́ mi ta lé ah. tí ìbá gbowó mi kó má dà fún mi. lórí kí owó bàbá kí n gbọ́ mọ́tò yìí. Eh, bàbá eh. bá. ayé ọ̀rọ̀ bàbá at this point you need to calm down please. kí ló kí ló ṣẹlẹ̀ what kí lẹ fẹ́ ṣé owó lẹ ní ìdíwọ́ I'll give you the money. God bless her. kò ní gbogbo eléyìí tẹ́ ẹ ṣe náà ẹ ti constitute nuisance ládùúgbò náà. constitute nuisance is fence for me. I need my money now. eight thousand naira cash. tí mo kó fún ẹjọ́ àríkọ́ mo tún bẹ̀rẹ̀ five hundred You are ní to n fi yẹn lẹ̀ tó bẹ́ẹ̀ mi ò kí for parọ́ nǹkan tó bá ṣe tèmi lóòótọ́ sọ five hundred lè mo fi yẹn lẹ̀ but four thousand five hundred plus eight thousand naira plus owó tí mo tún yá lọ́ngẹ́ mo gba owó fóònù mi yẹn kó bá mi kó bá yẹn sìn ẹjẹ́ ìwo ni mọ́tò ìgbéyàwó. kò máa kọ lẹ́lẹ̀ ah, kò máa kọ lẹ́lẹ̀ ìbò ló ń bọ̀. kí ló ṣe náà èmi kò ya wèrè orí ẹ̀jì ni èmi kò ya wèrè náà sọ pé gbogbo kan package fẹ ó ṣí èrè ni kí ló ṣẹlẹ̀ kọ́ka rẹ̀ sọ pé ọ̀dọ̀ ẹ̀ ṣe bí wèrè. èmi ìwọ ya sí ẹlẹ́dẹ̀gàn one on one is allowed èmi ẹlẹ́dẹ̀gàn ó ń fún lóhùn. ayé ẹ̀ bàjẹ́ àjọ yín ló tọ́gì oníra ni wáyé ẹ. mo mo fi bẹ́ẹ̀ mi nẹ̀ mi ò kí gbogbo mo fẹ́ bá yín jà but we need to let's settle this thing amicably kó yẹ ká máa kí ló ṣẹlẹ̀ gbogbo kẹ́ I don't understand. ṣọ́ra ọmọbìnrin tó ń wò yìí O ti kọ́kọ́ bímọ méjì fún mi àwọn yẹn kú eh! three days mo fi sọ. mi O bímọ fún ẹ mi ò bímọ fẹ́ má parọ́ mọ́ mi má parọ́ mọ́ mi Túndé mi O bímọ eh, fún ẹ mi ò bímọ fún tọ́ọ̀gì ìwọ máa bímọ tó máa kú. ó yá ṣé o ṣẹ́yìn ẹ̀lẹ́fùn fún mi rí. èmi à ọ̀rọ̀ Túndé mi à ọlọ́wà parọ́ mẹ́ ọlọ́wà parọ́ mẹ́. onípàtọ́ ọdún kan ni kò sí ìkànnì lára ẹ̀ mọ́. ó ṣe ó ṣe olórí burúkú olóorun ọmọràn kíran onírànù. ebi ló mọ̀ràn kíran ọmọ ìyá. ó yá wèrè ni. kí ló bá ṣe kí ló bá ṣe kí ló tí bá gbá ẹlẹ́dọ̀. túnde ò gbọ́ mi létí ó gbọ́ mi jẹ́ lójú mi. ẹ gbà yín wá ń kọ. <laughs> ẹ ẹ ẹ sí ẹ wá máa lò lé o lè lọ mi tí bá kọ́kọ́rọ́ mọ́tò. ó yá wèrè. atọ́lá tajà mi mọ́lẹ̀ o. ìyá ẹ mọ́tò ìbí mo ṣe ń wo kó lè délé o. pẹ̀lú àṣẹ ọlọ́run mọ́tò yóò lè délé. pàdé mi gbé mi síwájú. Si súnmi síwájú sẹ tó ní parẹ kó mọ́tò ẹ dé orí ẹ ti yí èmi kò lè wọ mọ́tò ẹ ológun owó àbúrò ni má fi gbé mi o má fi gbé mi o má fi gbá mi o ọjà kò ní ìyá ẹ. ẹ ṣe kí wọ́n tó fọwọ́ ẹ̀ bàbà. Túndé ìwọ gbọ́ mi ní ojú wọ́n tún wọ́n sọ fún ẹ̀ pé gbòǹjẹ́ lójú mi ó sọ fún mi pé kí ni màá ṣe ẹni tó bá sọ pé kí làá ṣe òun làá ṣe wọ̀. Fọlákẹ́mi kí ló ń ṣe ẹ́ kí nìkan tó ń ro gbọ̀ngàn kí ló ń rò ta fi ń kanlẹ̀kùn látàárọ̀ tí màá sọ láṣadé fi wọlé òòmù tí màá fọwọ́ tó ẹ́sì òtí ẹ̀ nímọ̀ pé èèyàn kankan wà lẹ́gbẹ̀ẹ́ kí ni nǹkan tó wà nú ẹ kí ni nǹkan tó kí ló wà lókè tí ilé ògbà kí ni nǹkan tó ń rò gbọ̀ngàn kí ló wà nú ayé ẹ tó ń rò. my dear ọ̀rọ̀ nàìjíríà iná ó tó rò ah ó ah, mọ̀ pé òun gbọ́dọ̀ ní nàìjíríà dọ́tórí ah. <laughs> ọlọ́run kí ló tún rírò lọ́tẹ̀ yìí. ṣàdé hmm. bọ̀dá mi wá sí mo sọ fún ẹ nípa wọn. oh yes tí wọ́n sanwó madam princess. sọdọ̀ wọ́n wá ní wá sílé lánàá ọ wa. ọ̀rẹ́ mi ti wà ní owó báyìí mo mọ̀ pé bó ṣe wá àyàn máa gbórí ṣíṣí gift wa jọ kí lọ́nu wa pẹ̀lú ọ̀tẹ̀ àjọ máa ṣe ẹ̀. ẹsẹ̀ kò ní wà lè báyìí. bí mo ṣe sìn wọ́n lọ tán lánàá wọ́n lọ tán pẹ̀lú mọ́tò bí Túndé ṣe jáde sí mi lójijì nìyẹn. ìyẹn boyfriend ẹ̀. Hmm. ó bẹ̀rẹ̀ sí ní bínú kódà kò sí orúkọ tí ò pè mí tán ó fọ́ mi létí dánwò ah. ó bẹ̀rẹ̀ sí ní pè mí ní àwọn orúkọ burúkú burúkú. ó gbá etí ẹ̀ ó tún pè mí láṣẹ́wó. fúlákẹ́mi ìwọ náà bá tí mo bó ṣe máa ṣe ọkùnrin ògbó ìgbọdọ̀ ríyàn pẹ̀lú ẹni tó bóyá ẹni tó bá ń fẹ́ sọ́nà àbí ìyàwó lé wọn kọ́ rí wọn pẹ̀lú ọkùnrin míì ó mọ̀ pé owó ara wọn ó pọ̀ wọ́n máa ń jowú gan-an ah, ó wá ní kó má sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ yẹn ah, ìwọ náà bá tí mo bó ṣe máa play game ẹ̀ náà. ẹ jọ madam nígbà tó wá gbá etí títí ẹ kí ló wá ṣe o torí mo mọ̀ pé ó mú mi gan oh, ó dé gan. kí ni mo fẹ́ ṣe fún un. ó gba etí ẹ padà tó yẹ kó fò sókè kó kó gba etí ẹ tó bá ti wá mọ̀ pé lè gba etí ẹ kó ha ilẹ̀ mọ́ bó ti ẹ̀jẹ̀ kò ní kó la mọ́lẹ̀ kó mọ̀ pé wọ́n gbọ́ wà lé mo mọ̀ kékeré kékeré báyìí gbòòrò jẹ́ kí n sọ gbọ́ngàn fún ẹ. bọ̀bọ̀ tó ń wò yẹn kò ń ṣèyàn re o ẹranko ni ọkùnrin tó bá ti na obìnrin bẹ́ẹ̀ ni wẹ́dà ìyàwó ilé ẹ àbí kò ń ṣèyàwó ilé ẹ anybody tó bá ti jẹ́ obìnrin ọkùnrin ò gbọ́dọ̀ máa nà torí ohun ẹlẹgẹ́ ni wá kò ìfẹ́ sílẹ̀ nìyẹn o ló ti nù ẹ bí ebi kò kú yẹn tó bá fẹ́ sí ilé ẹjọ́ ojúmọ́ la máa mú ara fún ẹ ẹni ìwé mi sọ tèmi Ọlákẹ́mi nǹkan tó máa sọ fún ẹni pé kò ní sùúrù kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ilé ògbà o Ọlọ́run máa kó àmọ́ ṣe ní sùúrù o sùúrù la lè fi tó o tó ti gbọ́. àbíbá mo ṣe ẹja náà mo try láti calm ẹ down kò sí kò gbọ́rọ̀ tèmi rárá ó bẹ̀rẹ̀ sí ní bí inú yẹn ni tó fi lọ lánàá. o tún calm ẹ down. jọ ṣẹ̀fẹ̀ ló kó sí ẹ lórí òun calm ẹ down well let me tell you something my dear sórí Mr. Muyiwa bọ̀dá Muyiwa tó wáyé èèyàn èèyàn rẹ ni o aláàánú ẹ ni tètè grab ẹ grab your copy now lọ̀rọ̀ tó wà lẹ́yìn because àwọn eléyìí lówó lọ́wọ́ wọ́n máa fowó tọ́jú ẹ wọ́n máa tọ́jú ẹ wọ́n á fìfẹ́ hàn sí ẹ jẹ́ kí n sọ fún ẹ bọ̀bọ̀ wèrè tó ń pè ṣé tún ní àbùkù náà pè ó ojoojúmọ́ ló mọ̀ máa lù ẹ́ agídítálíkà ni o oh my goodness òun dákọ́kùnrin máa ní owó lọ́wọ́ bọ́ tó wọ́n wà lọ́wọ́ ẹ̀ kò ní rúwú rà tó gba ìtọ́kùnrin tó gba ilé tí ó jíjó obìnrin ó máa lù bó ṣe wà yàn fẹ́ ṣe wọ́n máa nà àwọn àti ẹ̀ lé. Fọlákẹ́mi sùúrù ló máa mú you have to take it easy o máa ní sùúrù wàá mọ̀ kó tó máa ṣe ọlọ́run máa tọ́ wa sọ́nà bá ṣe máa yanjú ẹ̀. sùúrù wa kẹ́yìn méjèèjì mọ̀ nǹkan tá à ń ṣe wọ́n ti mo mọ̀ pé wàá jíṣẹ́ dáadáa gbogbo ìdí ẹ̀ kò jù dáadáa jẹ́ kówó yẹn pé o kẹ́ mọ̀ nǹkan tá à o bọ́ọ̀sì mama ẹ̀ dẹ̀ mọ̀ pé èmi ẹ̀ trust kò síbi tẹ́ ẹ rán mi ẹ mọ̀ pé mi ò kí n fọkàn pẹ̀lú ara ẹ̀ dẹ̀ pọ̀ nílẹ̀. mo mọ̀ bẹ́ẹ̀ mo trust wọn ti ẹ̀ mo trust. boss trust me too now. ó wà wájú tó wà lẹ́yìn i will give them everything they want. mo rí bẹ́ẹ̀ àmọ́ kó tó lọ kó change aṣọ ẹ̀ o wear something more sexy. of course boss. ẹ bàtà tó máa wọ kọ́ lélẹ̀. trust me ma lọ change. all right ẹ máa lọ make sure owó yẹ pé o ẹ kórè yẹ pé. Mhm. stop there. you go back there go back. We haven't back. You cover up. You yeah. guys are very stupid. Ah. Sorry, sir. Sorry, sir. How can you just invade on someone's parents just like that? Sorry, Sorry sir. sir. Ẹ máa But o. Gbèlè tí ń sábọ̀ tẹ́lẹ̀ lókùn lọ́rùn. Ẹ mọ arrest. Ah. fẹ́ wá ah. princess obìnrin kan tó ju igba ọkùnrin lọ òun lè fẹ́ wá arrest ṣé ẹ yá wèrè ni ajá tó bá wọlé tẹkùn ó di dandan kó fẹ́ jẹ̀wẹ́ o ẹ ti fẹ́ jẹ̀wẹ́ o torí nǹkan tẹ́ ṣe yẹ ẹ máa jìyẹ. sorry mo. madam please calm i will handle the your situation don't worry and besides you guys where is your uh, warrant of arrest. sorry sir based on information we had sir. then you guys must be mad. sorry sir. keep quiet. Don't be silly. Will you get out of my sight right now? Yes, sir. Hey, come on, move out of this place. Don't be silly. See me in my office later in the day. Respect, boss. Deile malo. Okay. See it. Kí ni ìtumọ̀ ilé? Ẹ wò, I know how you feel. Just come. I will handle the situation. Please àti pé handle ẹ̀ ni o. ó mọ̀ fún mi kò dáa fún honestly mo really enjoy it because àwọn guys ni wọ́n appreciate that's nice ọjọ́ náà èmi náà mo ṣe gbogbo nǹkan tọ́lọ́run fún mi pátápátá báyìí mo ṣe lẹ́yọ̀ kọ̀ọ̀kan tí lẹ́yìn tí ẹni ìgbà tí mo ti wá dé títí extra money. extra money. irọ́ ni àǹtí fún extra money bẹ́ẹ̀. àǹtí ọmọ abúlé àǹtí lè mà nìkẹ́ yes Until mo ṣèyàn gidi ah. Until àǹtí mo ṣèyàn gidi owó orí wọn anyway i'm a lucky girl. yes You support me tó sọ yẹn o. Eh? àǹtí jẹ́yàn kan tó yẹ to tó bá ṣe ṣe sí ló ṣe máa ṣe sí ẹ tó bá da sáǹtì àǹtí máa da sí ẹ. wọ́n mm. kọ́ ló tún sọ ṣùgbọ́n wá ṣe òótọ́. Ọ̀kẹ́kọ̀ọ́ wọn wá sọ̀ dẹ́túdẹ́tù kọ́ ọ̀kẹ́ o. Ọ̀kẹ́ mo tẹ̀sí gbàgbé pé gbogbo yóò sinmi ẹgbẹ́ àti sídẹ́ǹtì happen tí ṣúgà sọ̀ fún gbogbo. Yóò ṣúgà ló rọ̀ mí. But ìkọ́ sábì ṣe fún ṣúgà ń jẹ. Àbí fi dẹ́gbẹ̀ bẹ́ẹ̀. Ó ní tí àrà kọ́ gbé ṣojú gbogbo ilẹ̀ mọ̀ránà kẹfọ́ ìbára ṣe gbé. Ṣé làrá ṣù ó ṣùgbà ó kà kò bí pépà. Ìjọ ah. yẹn kò fọ́ ni. Well, èmi ò tí fi bẹ́ẹ̀ mọ àǹtí lọ títí bẹ́ẹ̀ yẹn náà ṣá. tó bá pọ́sibù pa àǹtí padà gbéṣẹ́ fún mi èmi àríkẹ́ ògbé nǹkan mi ṣara wúyẹ́ ẹ gbàgbọ́ bó ṣe ṣẹlẹ̀ ọ. òṣìṣẹ́ tó kéré kò lẹ́sẹ̀ tó tóbi jù fẹ́mi láti. ee ọmọ mi eléyìí fẹ́ mọ ṣẹ́jú wa lọ. eléyìí bá tẹ̀ bá tẹ̀ what's up now. bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀. àwọn guys ló ṣe gborí wọlé lálẹ́ madam nike bá wọn lókè. ọ̀sẹ̀ ti sọ. ẹ̀fà àrí ṣọ́tẹ̀. alẹ́ ìmà bá. ó máa bọ́ ní ìmà bá. alápàǹdẹ̀dẹ̀ ló kọ́lé tán tó yọjú ẹ̀ ìdóró ìdóró adíáfún òyépolú tí sọmọ kọ́ṣẹ́ fáàgbọ́n nìrègún òyépolú ò mọ dídá ọwọ́ òyépolú ò mọ títẹ̀ ẹlẹ̀ o òyépolú ò mọ kùrukùru ẹbọ níhà adíáfún òrìṣà ńlọ ṣẹ̀rẹ̀ màgbo ó nílé òní gbóná títí káre inú omi rè kọ́lé sí. Si ayé ò ní lélelélélé ká lọ dín fọ̀rún wò ẹ̀yin tó láyé mo pè o ẹ̀yin tẹ́ lóru ọ̀gànjọ́ mo pè yín ẹ wá jẹ́ mi ní ihò tèmi ajámọ́ nígbà gbòògbò gidigbẹ́fọ̀n adéáfọ̀ àjẹtínúwẹ̀ tí sọmọ bíbí Ọ̀rúnmìlà aláràǹdù ajẹròǹdù ọ̀rọ̀gúnlé làǹdù wọn lọ agbọ́ta lára agbọ́ta jẹrò agbọ́tọ̀rọ̀gúnlé là wọ́n lè wọ́n t'Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà lé ṣiṣẹ́ kì í gbé ọmọ lọ́wọ́ ẹ̀dú ewékewé kò ní bá ìpín dùgbà ìtàkùn kítàkùn kì í bá kọ̀ọ̀kan dùgbà lùwẹ̀ yangi kí yangi kò ní bá èṣù du ẹbọ lóríta ẹ̀yin tó lòru mo pè yín o n ò pè yín fúnkù n ò pè yín fárùn mo pè yín nítorí princess tó jẹ oníbàárà mi lówó tí ò fẹ́ san èmi ni ẹyẹ ilé funfun ní pè yín ìgbòmẹ̀kọ́ aróòjé ìpẹ́tù ọmọ àwọn tí wẹ̀ bí òjò àsìkò ti tó o princess ní kò sáyé ó ní ta láyé mo wá fẹ́ kẹ́ ẹ fàyè hàn ayé tẹ́ ẹ wá fẹ́ fi hàn yìí mo fẹ́ kó gbé gbùrù kàjá ni kó lọ gbé kuru jẹ lẹ́wọ́ ẹ bọ́ra bẹ́ẹ̀ ni ó yá dárúkọ ẹ̀. princess madam princess láti ní lọ wàá kú ẹ lè ṣoríire láyé ẹ mọ́ wàá kú láti ní lọ ẹ jẹ́ mi gbèsè ẹ fẹ́ sanwó mi láti ní lọ mo pẹlẹ́dà ìlàlẹ̀ ìwà kú dànù. àwọn tó nílẹ̀ ti gbọ́ ilẹ̀ mọ̀ pé ilẹ̀ mọ̀ pé ilẹ̀ mọ̀ pé ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alákòrè táwọn bí pè ní alákòkà bó tilẹ̀ jẹ́ pé oníbàárà mi ò gbọ́ yóò bá dáadáa àmọ́ gbogbo ohun tó wí o ti gbọ́ o ẹ kó wá tẹnu rẹ̀ kó fi ṣàṣẹ o ó yá you have to call her three times now. princess o ah! princess princess mo pè é lẹ́ni o kẹlẹ́dàá ẹ̀wọ̀n agbábọ̀dé lẹ́ni lálẹ́ yìí oya princess bí wọ́n ṣe go òun We go. òun kò jẹ́. oya oya. abba you slap me. slap me wey wey. abba you abba you dey slap me wey dey slap me. egbegbegbe. ẹyán mi ẹyán máa burú o. ta ni ọ. ìbéèrè àgọ́ ló béèrè lọ́wọ́ mi. ta ni mí. Ah, kí la láàánú mi ṣe fún tẹ fi ń porí ẹ lọ́gànjọ́ òru yìí. ẹ kí n tiẹ̀ ó jẹ oníbàárà mi lówó ni. ẹ̀yin fẹ́ pa láàánú mi ó jẹ oníbàárà rẹ lówó tẹ́ bá ṣe pé mo rò ó wò ó yẹ kíkú pa ẹ ni. táàrí ti ṣẹ́gi bá ṣẹ́gi nígbó orí ara ẹ̀ ní fíìrù ó yá ìwọ. yes tẹ bá ti dé ẹ máa rí ṣọ́ọ̀bù yẹn lẹ́gbẹ̀ẹ́ bí apalọ wọ́n ta iṣu èlùbọ́ àti ìyá kò sí problem mama expecting. wọ́n ọ̀rẹ́ mi mo mà ní tó pọ̀ mi èyí ọ̀rẹ́ mi gist wà lẹ̀ lóríṣiríṣi. wọ́n bísí ti fún látàárọ̀ kí wọ́n náà kílà ló ń pè tàbí international call ni. kò sí nẹ́tíwọ̀kì nẹ́tíwọ̀kì máa ń wà bẹ́ẹ̀ yẹn tó o bá sọ̀rọ̀. ẹ àwọn òyìnbó kẹ máa o ọ̀rẹ́ mi. ṣáà ná bo owó ìlú kókó owó ni o lẹ́yìn owó owó ni. ọ̀rẹ́ mi ó ga àbí báyìí wọ́n máa ti tọ́jú ẹ̀. ọlọ́run ṣe ìyá mi ní pẹ́ ṣe sí i àkórúkọ mọ́ mi mi sí i àkórèdè food ventures. Ah, inú tèmi wọn àpọ̀lá ah, yẹn ń tọ́jú ẹ̀ wọ́n náà wọ́n tẹ́lẹ̀ ilé ìtẹ́lẹ̀ eh, ṣàdé stop ẹ̀ eh? ah, bọ̀dá wo bọ̀dá wo ló ń tẹnu mọ́ oh, bọ̀dá mú ìwà iná ìwọ tó ń bra tó ń lò tẹ́lẹ̀ bra tó ń lò tẹ́lẹ̀ bra kò sí onírin ni ó ga ò ní fẹ́ níyàwó kejì. ìyàwó yẹn ṣàdé ọ̀rẹ́ mi mà ti lálejò ó yọ pé fẹ́ wá rewé wọ́n fẹ́ ra ra ìlúbọ̀. ó yẹn fẹ́ wá bá mi ra nǹkan nìyẹn. ọ̀gá oríṣiríṣi mo dẹ̀ ní. ọ̀dàmú ah! ìwà ń tọ́jú ẹ̀ náà. officer here is the thief. ìtọ́wọ́lẹ̀ tọ́jú wristwatch gold ọkọ mi nìyẹn ẹ bá mi mú. kí ló ń ṣẹlẹ̀. tífù wọn. o lè níbo níbo lẹ ti. ẹ bá mi mú dìde dìde. sáwọn ni. ẹ bá mi gbé wíwẹ̀ ṣẹlẹ̀ o lè o lè. hello hello hello sọ́ọ̀ni. bẹ́ẹ̀ ni sir ó ní. madam you are under arrest. ó yá mú. Shut up! Yeah, move. Come on! Move. Come on! Come on! Come on! Come on! Come on! Let's go. Let's go. What's happening here? Only wọ́n ti dá resource náà yẹn padà náà. bọ́dà ẹ mú un lọ ẹ lè ọ̀rẹ́ mi o. oṣù wọlé ni. ọ̀rẹ́ mi o. ọ̀rẹ́ ẹsẹ̀ jẹ́ káṣẹ̀ palẹ̀ mọ́ náà ó dẹ̀ ṣe ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi lórí ìdúró kan náà ṣoṣo. owó ni mo kàrà wọlé jẹ́ tiẹ̀ bá palẹ̀ mọ́ wọlé náà àárẹ̀ lọ bọ́bọ́ tí mo máa pàdé ẹ̀ lọ́hùn. palẹ̀ mọ́ yá máa palẹ̀ mọ́. èmi nìkan ni kí n máa palẹ̀ mọ́. ṣé mo lè gbẹ́lẹ̀ ìkó. ó yá níṣó níṣó èwo ni kí n bẹ gbé o ni mo náà máa gbé kan. ṣé mo ṣàfọwọ́ kan mo fọwọ́ kàn mí. ṣó ń jẹ́ kó jẹun ṣó ń jẹun ṣá. oúnjẹ kẹ èmi tí mo jí ẹsẹ̀ tí mi ò ṣe. Ah. Ah, ah. irú ọ̀rọ̀ wo ni wọ́n tún sọ yìí èwo lọ̀rọ̀ oúnjẹ ní gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí ṣé tó bá tiẹ̀ fún lóúnjẹ òun gan ṣẹ́nu ẹ̀ máa rùn ni ó wá ń sọ̀rọ̀ pé ṣé wọ́n fún lóúnjẹ gbogbo lè ṣètò. bọ́lá yẹn tẹ iṣẹ́ ẹ̀ lọ́jọ́ yẹn kò tiẹ̀ yé mi àfi bíi pé season film àbí pé mò ń wo season film ni ó mà wá ga o. ara tèmi kan bù máa ṣe tó tó wá wọ ọ̀rẹ́ mi tọ́bí àwọn ti ṣe mo ní kí ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ fi ṣe èyí jọ ṣé bí mi náà ń wò wípé ah ó sọ fún mi lásán kó ti dá gbogbo nǹkan tó bá ọkọ ẹ ní ó ti dá padà fún dá padà fún kí wàá ló tún wá wá ààrẹ ẹsẹ fún pé o tún jíjìn ní ọkọ òun dí gbogbo ọkọ. èmi o arábìnrin yẹn káwọn máa fẹ́ fi àjẹ mi. eléṣù ni wúmà o ah, ọlọ́run o. báwo ló ṣe wá ṣẹlẹ̀ tó tó wáyé bó ti tó wá fọlọ́pàá gbé e torí òun kò tẹ gbogbo ẹ̀ náà mo kàn tiẹ̀ ń béèrè mo kàn tiẹ̀ yé mi rárá. Ah, èmi ọlọ́run àwọn aṣáánú mi. ẹ̀ka wọn máa fẹ́ fìyà jẹ mi ah, ó ṣe gbomijé lójú mi yìí ohun tí ó gbomijé nídùúlé wọn ló máa ṣẹlẹ̀ sí wọn lágbára ọlọ́run. Robert ah. má ṣe pé ó ní ìdẹ ẹ ṣáà mọ̀ pé ọlọ́run máa kó ayé ní ètò wa yìí very soon sí àwọn àbọ̀ ṣe máa kúrò níbí báyìí lágbára ọlọ́run wà kúrò níbí torí gbogbo pàbòye máa kúrò làwọn náà ti ń sà àwọn méṣọ̀ kó jáde kúrò níbí báyìí láìpẹ́ láì jìnnà ṣó ti gbọ́. ọlọ́run ayọ̀ ẹ kúrò níbí yìí ó á kú ẹjọ́ o ah, ó kà nílò rẹ̀ ara mi mo máa ṣe ọ̀rẹ́ mi àfọlákẹ́mi pẹ̀lú ọ̀nà wọn bá mi kú ẹ ewu tún lẹkún tí wọ́n tún wọ́n ń sun báyìí sí àárín èèyàn kan lẹ́kùn ìwọ náà tún ń sunkún ṣé kẹ́kùn ba di púpọ̀ ni. ọ̀rẹ́ mi ò bá ah, mi lára oh jẹ ni. táìmọ̀. táìmọ̀ ó dà á ní táìmọ̀ kú ọ̀rẹ́ mi. pẹ̀lú ọ̀rẹ́ mi pẹ̀lú ọ̀rẹ́ mi. Ah! kí ló ṣe ní dáńgbẹ́ kí ló ṣẹlẹ̀ ládùúgbò ògbó ẹ bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀. Ah! yàrá ìyá nọ́mbà wà ẹ olórí oko tó a lè. Ah! mo gbé mo dáná ẹ mo ti yọjú sáwọn tó jù lọ ìyá mi mọ bí mo lè wo àbá mi bí tí mo lè fara gbẹ mo ní kí sáré sàdó àwọn èèyàn kí n gbọjà ó pọ̀. ṣé nǹkan tẹ́ ń ṣe ó pọ̀ mi ò fẹ́ ládùúgbò yìí mi ò fẹ́ ó pọ̀ látẹ̀ní ìlọ ẹ má padà wá bí wọn. ó pọ̀ ṣé nǹkan tẹ́ ń ṣe mi ìfẹ́ ní àdúgbò yàrá ẹ ti ń pọ̀ jù má jẹ̀rìn wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn mi ò fẹ́ ibikíbi tẹ́ bá ti wá ẹ padà lọ ṣùgbọ́n mi. Eh, ẹ princess àti gbọ́ àti gbọ́ princess ẹ obìnrin kan ṣoṣo tó jọ ọkùnrin ẹgbẹgbẹ̀rún lọ. ẹgbẹgbẹ̀rún báwo obìnrin kan tó ju one million. Ah, princess tábà tún padà sí ibà ẹ gẹ́sẹ̀ wa. gẹ́sẹ̀ kẹ ọlọ́run bá màmá ọlọ́run bọ́ àmọ́gbẹ́ yìí ni ọlọ́run bá. tábà tún wá bí tábà tún wá bí wọn bá pa á ni. a wá bí mọ. tó ṣe gbàgbọ́ princess sọ ó yá ẹ kílànà fún mi. wọ́n ṣe kílànà kẹ̀kẹ́ from there. wọ́n jẹ́ wọ́n gbá mọ́tò wọ́n bá mi bẹ̀. ó pọ̀ ó pọ̀ ọlọ́run Go there! Go there! Àwọn yàgbẹ́ ti lọ wà forí ko, ìwọ mú bẹ̀, mú bẹ̀. Sweetheart. Don't, don't, don't touch me, don't you dare touch me. Now, ọmọ tí mo sọ fún ẹ pé ó bá mi rí báàgì mi kí ló ṣe fún. ọmọ wo mi ìmọ̀ ni mo ta ni. no no do not give me that tó bá pretend inú lè bí mi sí ẹ ọmọ tí mo ló bá mi gbé báàgì because mo lọ sílé ẹ̀ ṣe wọ́n sọ fún mi wípé kò sílé wọ́n dé ṣọ́ọ̀bù ẹ̀ wọ́n ní pé ó wà ní police station kí ló ṣe fún ọmọ yẹn. ẹ nǹkan tó gbọ́ pé mo ṣe náà ni mo ṣe. kọ́lẹ́ gbọ́ pé wọ́n ṣe ló ṣe sórí pé aláìda èèyàn ni ẹ èèyàn burúkú ayé ọ̀run ni ẹ tí mo dẹ̀ sọ fún mi pé pásọ̀ sọ fún mi wípé ọmọ ìjọ tí mo ti ń ṣe lórí lọ́dọ̀ ti bẹ̀rẹ̀ sí bless mi. Eh? now lẹ́yìn ìgbà yẹn o tún wà lọ tì mọ́lé ṣògbọ́n kan ti ń dàrú nǹkan tó fi ìtẹ̀gàn kí ló ń dàrú wọ́n ìwà ṣe dáadáa ó tiẹ̀ láyà gan-an ìwà gbọ́ngàn ló ń ṣèkà ó lè mi lèmi ṣèkà wọ́n yà yẹ cheating on me pẹ̀lú gbogbo ìyá tí wọ́n jẹ́ tábí ẹ̀kọ́ àgbègbè. wọ́n yóò ṣe ṣọ́kọ ìyàwó lèmi àti ẹjọ́ jẹ kọ́lá bá jìyà ṣé wọ́n àwọn bàbá làwọn bẹ́ẹ̀ àbíyá láyà kọ́kọ́ lèmi ni. ìjọ tí mẹ́mẹ́ tèmi ti ń ṣoge ìhòòrò àkàrà tiẹ̀ wà mo ti wà mẹ́ẹ̀kọ́ tó wá bá mi tó ti gbọ́. Oh, ìgbà tó ti wá akọ àgbègbè kí ni nǹkan tó fẹ́ mi èmi ni mò ń ṣàdúrà fún ẹ tó fi ń pògẹ́. ẹ gbàdúrà òṣìlọ ẹ ṣàdúrà fúnra yín kọ́ ló ń gbàdúrà ẹ kọ́ ló ń gbàdúrà ẹbí obìnrin kó ṣe obìnrin kó ṣe ṣé obìnrin ìjọ kan tó wá kó yẹ kó máa gbàdúrà fún nìyẹn wọn lọ sọmọ lọ́wọ́ mọ́lé tó kọ́ nígbà kan ti ń dàrú tẹbi wọn ló fẹ́ wọ Brazilian week wọn ló fẹ́ wọ Italian wọn ló fẹ́ wọ eh, Egyptian tó bá ti wá táyé táyé bá ti run tán ìwọ ló máa sọfà ẹ so ti bọ so lórí ẹ ò pele. mi ò àpèyẹ kò máa cheat lórí love that thing that that thing kí ni rádùn yẹn wọn wọn tẹ lórí àwọn sẹ́ẹ̀tì tó wà pa àwọn tó wà òkè tálùbáyíká wà lára àwọn òórí wọn cheat lórí mi. fẹ́lẹ̀ tó sọ ẹ̀ máa follow advice ẹ̀ máa wá bọ́ síta ń sìn àwọn ọmọ tó wá dá tó lè kí n fọ́lọ̀ yẹn oh. àwọn ọmọ tó wá sexy tó ní wọ́n kó tó ń dúró dáadáa yẹn àwọn ọmọ tó dọ́ṣọ̀ bíi tiẹ̀ àwa ló máa gbé wọn so lórí ẹ̀ ò pé mi ó mú ọmọ lọ́mọ ó lọ tì mọ́lé sórí kan tó ṣẹlẹ̀ sí wá ń sìn you see what is happening now. èmi náà wà sexy o èmi náà wà sexy. you see what is happening now. mo yí what is happening now. nothing is happening nothing is happening ah kini. Oh, go back home, don't pretend for me, you're a man. Check, you can't carry me. Check, no. Lórí lórí lórí mo bẹ́ẹ̀ ṣe lórí mo bẹ́ẹ̀ ṣe. Ìlérí, Ìlérí, Ìlérí, Ìlérí, Ìlérí, please go. Yeah, Ìlérí. Kíni mo bẹ́ẹ̀ ṣe mi ò mi ò fọwọ́ kẹ̀ ẹ́ náà, I didn't touch you. Hello. Ẹ jẹ́ ká gbàdúrà fún ìránṣẹ́ yìí, gbogbo àlejò tó ń tà tó ń rà nínú àgọ́ yìí ẹ jẹ́ ká sọ fún ọlọ́run kí ọlọ́run lé wọn jáde pẹ̀lú iná àdúrà jehovah jésù kristi michael mímọ́ sí iye olúwa ọlọ́run wa olúwa fi ìránṣẹ́ ilé yìí lọ́wọ́ gbogbo ogun gbogbo ẹ̀mí gbogbo ogun tó ń rà tó ń tà nínú àgọ́ yìí ọlọ́run fi iná lé wọn jáde ọlọ́run fi iná lé wọn jáde bíbélì náà sọ ó sì fi ìdí ẹ̀ múlẹ̀ ó lè yẹ yóò fà wọn àlejò wọ́n sì fi ìbẹ̀rù tó sátán ti kọ́ gbogbo àlejò tó ń tà kúrò àgbà yìí ó yẹ bá iná jáde ìbílẹ̀ ìṣó àkọ́ ó sì fi ìbẹ̀rù múlẹ̀ ó ní iná mọ́sá tó ń bọ̀ olùsùn tó àwọn ọ̀tá rẹ̀ rí ó yẹ tó wà nínú ayé ìrọ̀lẹ́ yìí ó lè máa dà lọ́kùn ó lè máa fún un ó lè máa fún un rí ìbùsọ̀ rẹ̀ fún un ó yẹ ìjọba ó yẹ ìjọba ó yẹ. inú ọlọ́run wà jáde inú ọlọ́run wà jáde ó yẹ jáde ó yẹ jáde ó yẹ jáde inú ọlọ́run wà jáde lọ́wọ́ ọlọ́run ti ṣe fún iṣẹ́ àṣepẹ́ yìí ẹ jẹ́ ká dúpẹ́ Jehovah Jésù Kristi Michael mímọ́ Ọlọ́run adúpẹ́ adúpẹ́ torí pé èso ti ṣe yìí adúpẹ́ torí pé Ọlọ́run ti gba ògbó adúpẹ́ torí pé Ọlọ́run rin ìrìn àjò láàrin wa Ọlọ́run ó ṣeun Olúwa ó ṣeun Ọlọ́run ó ṣeun ó ṣeun ó ṣeun Jésù Kristi Olúwa wa méje àlùyá àlùyá àlùyá àlùyá àlùyá àlùyá àlùyá. Calm down. Ẹ bá ṣe bí I'll fuck you up. Ah. DCO tó at the arrest ẹ̀. Yeah. Oya oh, move. Mama! Move move. Oya move. Ẹ ká ṣe fún wọn, ẹ ká bójú wọn jẹ. Jà lọ. Move. Move. Out. Ah. jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún orí láǹlà tí ọlọ́run ṣe nínú ayé yín ẹ sista fọlákẹ́mi ohun tó ṣẹlẹ̀ kì í ṣe ẹ̀bi tiyín náà o kì í dẹ̀ ṣe pé ẹ mọ̀ọ́mọ̀ ń ṣe ohun tó ṣẹlẹ̀ àtọ̀dọ̀ ya yín lọ̀rọ̀ ló ti wọ́ wá nítorí ìwà ìbìkítà tí wọ́n hù sí ọmọ kékeré kan nǹkan báyìí ṣe mí tán láti jó abájọ ah, ọlọ́run. bẹ́ẹ̀ ni sista fọlákẹ́mi abájọ tẹ́ ẹ sọ yẹn gangan náà ni tí oríṣiríṣi fi ń ṣẹlẹ̀ ṣé wá rí ohun tí ìyá yín ṣe sọmọ yìí lọ́jọ́ yẹn òun ló mú ọmọ kékeré yìí tó sunkún bó ṣe sunkún omijé ojú ẹ̀ tó jábọ́ sílẹ̀ bó ṣe ń délẹ̀lẹ̀ ló di odindi ẹ̀mí tó wá kó sínú ìyá yín nígbà tí wọ́n wà nínú oyún yín ẹ̀mí yìí òun ló wá bá yín dàgbà tó wá ń ṣiṣẹ́ alábala méjì inú ayé yín iṣẹ́ alábala méjì tí mo sọ yìí ìkíní ń bẹ ó ní wípé ẹnikẹ́ni tó bá gba omijé lójú yín tó ṣe ohunkóhun tó bá dùn yín tẹ́ ẹ bá ti lè sunkún báyìí tí omijé ojú yín kán sílẹ̀ ẹ̀mí ìyá dìde a lọ ṣiṣẹ́ lòdì sí ẹnikẹ́ni tó bá mú yín sun ẹkún yẹn omijé tá a sọ yìí ó ti gba ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó sì ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn lára pẹ̀lú ṣe rántí pé mo sọ pé alábala méjì ni abala kejì bẹ̀ ó ní wípé ẹnikẹ́ni tó bá ṣe nǹkan tó bá dùn mọ́ yín <laughs> ìgbéga bẹ̀rẹ̀ sí ń dé bọ́n tóun ìtẹ̀síwájú ìrànlọ́wọ́ á máa dìde fún níbikíbi tó bá dé ṣe wá rí báyìí wípé ẹnikẹ́ni ò yẹ kán gomijé lójú yín ó sì yẹ kí gbogbo èèyàn máa mú inú yín dùn ni àbẹ́ẹ̀rí hmm. ọ̀rọ̀ yìí ló wá ṣokùnfà ti sista ìlérí ọkọ yín tẹ̀yìn rò wípé ó ń bá sista fọlákẹ́mi ní àjọṣepọ̀ tàbí wọ́n jọ ń jáde kò rí bẹ́ẹ̀ rárá o nígbà kan sẹ́yìn ọkọ yín wá bá mi níbí tí a fi àdúrà ràn wọ́n lọ́wọ́ nínú ẹ̀ ni ọ̀rọ̀ ti jáde sí wọn wípé ọmọbìnrin tá à ń wò tí wọ́n ràn lọ́wọ́ láìpẹ́ yìí tí wọ́n fún ní nǹkan láìpẹ́ yìí òun ló fà á tí gbogbo àdáwọ́lé wọn ṣe ń tẹ̀ síwájú tí gbogbo nǹkan ń bọ́ sétò tó ń bọ́ sí dáadáa fún wọn bó dẹ̀ ṣe ń bọ́ sí dáadáa fún wọn yẹn tí wọ́n bá tẹ̀síwájú ní ìlànà yẹn tí wọ́n ń ṣe ìrànlọ́wọ́ fárábìnrin yìí tí wọ́n ń múnú ẹ̀dùn látìgbàdégbà ó di dandan ire a máa wọ́tọ̀ ire lọ́ọ̀dẹ̀ yín ni ṣẹ́rí ẹ̀yin wá lọ fi ọlọ́pàá mú wọn nígbà tẹ́ ẹ fọ ọlọ́pàá mú wọn yẹn òun ló fà á tí ohun gbogbo tó ti ń lọ létòlétò ó wá bẹ̀rẹ̀ sí ní fà sẹ́yìn ìtẹ̀síwájú wá bẹ̀rẹ̀ sí kí ni agbégbèǹdékele agbé agbégido ni wàá jẹ́ kí nǹkan lọ síwájú mọ́. Ah, kò ló ránṣẹ́jọ́ tèmi náà o ọ̀rẹ́ sísá yìí ló wá bá mi. ẹ fi ṣe mọ́. ẹ wo ẹ tètè ṣe kíá ẹ̀yin náà ẹ tètè put àwọn flower yìí in place ṣe gbọ́ tí sísá mi bá máa fi dé láti Amẹ́ríkà wá sí pé everything ti set mi ò fẹ́ any mess up. ẹ má wọrẹ ṣẹrin gbòòrò náà lèmi náà ń ṣe báyìí ó ti ní àwọn flower máa gbé síbẹ̀ nsìn ẹ wò ṣẹrin tó tiẹ̀ ṣe kókó jù ní ẹ rí pé àwọn dàtà lò fún lè ṣé nígbà tẹ sẹ́ndẹ̀ sàn wọn láìkẹ́. àwọn ah, tiẹ̀ láìkẹ́ wọn eh, eh, láìkẹ́. bàtà tó máa fi dé tó máa ti buy everything in place ẹ̀yin gan ẹ máa gborí yẹn ó ti yẹn ẹ má wọrẹ àmàṣe tó ń sìn ẹ má wọrẹ ẹ fẹ́ How about Yes, ma. how are you, fine girl? Go back and go. are you? Ṣé ẹ̀yin ni? Sista Fọláṣadé tó pè mí lórí fóònù. Èmi ni. Ah. <laughs> Hey, auntie. Hey, she didn't go to mobile yìí ó wà very very important àmọ́ àwọn Yorùbá sọ wípé ògiri létí àwọn èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹjọ́ ṣé kò séèyàn lára tí ó lè um, gbọ́ nǹkan tó ń fẹ́ ṣé kò sí. Ah, kó má bàa sí ni àǹtí ah! iná ti ń jó yín lábẹ́ aṣọ báyẹn mọ́. lọ́nà wo. àǹtí bẹ́ẹ̀ ṣe wà yìí ó yẹ kẹ́ máa lọ sórí òkè kẹ́ lọ máa gbàdúrà lórí ọkọ yín pé gbogbo tẹ́ ẹ bínú obìnrin tó lọ fẹ́ pọkọ mi kẹ́yìn pé kí náà máa jò die by fire die by fire bó ṣe kẹ́lẹ́ máa ṣe nìyẹn ah, àǹtí ọkọ yín yẹn ah, wọ́n ti anyway wọ́n cute ṣá anyway but hmm, ẹ sọ̀rọ̀ tí mo ṣàfẹ́sọ ni wípé ọlọ́rẹ́ nìkan tó ń pè ní Fọlákẹ́mi nígbà kan rí ọkọ yín sọ chain nù àti wristwatch àti fóònù ṣá so ọ̀rẹ́ mi ṣàbáyín ó bá yín rí ó bọ̀ kọ́ yín rí. kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn láti ìgbà yẹn tọkọ yín dẹ̀ ti wá bọ́ ọ̀rẹ́ mi tó ti gba fóònù gbogbo tó ṣáà tó sọnù lọ́wọ́ wọn tó ti gbà lọ́kọ́ yín ọ̀fọ̀ ọ̀rẹ́ mi ilé mọ́ ọjọ́ ṣe wọlé wọ́de wọlé wọ́de àwọn ń gbé kíní sí kan níjọ́ kan tí mo pàdé tí mo rí ọkọ yín àti ọ̀rẹ́ mi wọ́n kì sí ọ̀rẹ́ mi báyìí. irọ́ ni o ọ̀rẹ́ mi bó máa ṣọmọ́ ní jẹ́ ọ̀rẹ́ mi tó yẹ pé àbí bí aṣọ òun lẹ̀ mo gbé o ẹ lẹ ohun tó bẹ tẹlẹ ní ọsán lára yìí. ẹ̀yin ẹgbẹ́ àwọn flowers yìí lọ sẹ́ńkùlé náà kẹjẹ stay sí ẹ̀ńkùlé yẹn díẹ̀. ẹ̀hún náà mo ní kí n wá gbé e mọ́ àlọ́sìn. ẹ lẹ́sà ẹ àti ṣe bẹ́ẹ̀ ní kò sẹ́yìn kọ́kọ́ mi yé. ẹ̀wọ̀ ẹ tiẹ̀ fi ẹ sílẹ̀ kí. Ah, àǹtí àánú ah, abiyamọ àṣẹyìn àti ah, ẹni ìdàdúrà. ìgbà tẹ kọ́kọ́ tiẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mo kọ́kọ́ rò pé ìsọkúsọ kan lẹ fẹ́ sọ fún mi ni but hmm. bí mo ṣe gbọ́rọ̀ chain research, àti phone hmm. mo wà interested. fọlákẹ́mi ọ̀rẹ́ yín kọ́ ni. òun náà ni fọlákẹ́mi mo tẹ̀ wá wò náà mo wá wò mo ní ẹ̀yin èwo bẹ̀ ṣe fine. Ah, ọlọ́run fún yín ní ẹ̀wà kí lọ́kọ̀ yín ń wá ń ta àwọn ọkùnrin ọlọ́run o ah, àti ẹja sọdọ́ta fún yín mi mọ̀ pé ọkọ yín gbẹ̀gbọ́n tó tó yẹn dání ah. níjọ́ tí mo rí ọ̀rẹ́ mi mo kàn já wọnú ilé mi mo kàn rọ́ ọ̀rẹ́ mi rẹ̀ àti ọkọ yín tí ọkọ yín tí ó gbé kínní jáde gàṣàgbà oníjẹ́ lọ́rẹ́ mi kínní mo fojú ṣọ̀bọ́n lórí báyìí tí mo fojú rí báyìí tí mo rí ọ̀rẹ́ mi tó gbé dání tó sọ̀rọ̀ ẹ̀ di pàṣọ tó ṣe báyìí tó ah! sọ̀rọ̀ ẹ̀ dòṣùpá tó sọ̀rọ̀ ẹ̀ di wá sí Àyìndé wá ṣá. Ah! ọ̀nà abiyamọ ṣe ibi mọ̀ pọ́pọ́ ìgbẹ́ kan tó tó yẹn náà ni kí ló ń wá ń pa. ṣé mi ò fáyìn ni. ẹ fáyìn dúró ejò ṣé kì í gbé bọ́ọ̀dì lẹ. gbogbo bọ́ọ̀dì náà mo máa ń délé gbogbo iṣẹ́ tó bá ní kí n yọ̀dí sẹ́yìn gbogbo náà ni mo máa ń ṣe fún wọn. ẹ̀rọ náà abẹ́ lè fara gbá tó tó yẹn. mo máa ń fara gbà. bọ́ọ̀rọ̀ mi ṣe dàbí kúrú yẹn ṣe bá ní tọ́kọ̀ tọ́kọ̀ yìí káàbọ̀ èmi lábẹ́ ṣe wà yẹn tòmárì náà wà o. ọlọ́run ní jẹ́ tòmárì náà wà ní tòmárì fi ṣe best lady. ṣé mi ò tó mú ìwà jẹ báyìí ni. èmi náà fẹ́ fi ṣe best lady mo ní wá gbé sí ilé tì ní ọlọ́run aṣọ. bẹ́ẹ̀ ni mo ṣe máa tẹ́ mú ìwọ lọ́rùn fọlákẹ́mi yẹn máa gbà máa fi ojú ẹ̀ máa fi wọ́n máa bọ́ baby let's go. Fọláṣadé. ayé mi o. Oh ni mo fẹ́ràn jù mo gba àwọn ọ̀rẹ́ tí mo kó jọ àṣàdé bá tèmi jẹ́ ìlérí ṣùwárí báyìí àti gbogbo ohun tí mo ti máa ń bẹ sọ àti tí olùṣọ́ sọ kí ló wá yàtọ̀ ń bẹ èkó ní sùúrù ilé ayé ìkó gba olè kókókókó kò ní sùúrù. ká dúpẹ́ fún Ọlọ́run pé ọlọ́run ti ṣe gbogbo ogun ayé yín ṣùgbọ́n ju gbogbo ẹ̀ náà lọ ó yẹ kí gbogbo wa fi ọ̀rọ̀ yìí kọ́gbọ́n àtọkùnrin àtobìnrin ká má máa ṣe àfojúdi sí ẹnikẹ́ni ìbáàjẹ́ ọmọ kékeré ìbáàjẹ́ àgbàlagbà káyé máa ṣe àfojúdi sí ẹnikẹ́ni pẹ̀lẹ́ta dẹ̀ ń wò yìí ó ba nǹkan jẹ́ lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ náà ló sì ti tún nǹkan ṣe tá a bá ṣẹ̀yàn ẹ má jẹ́ ká wò níwò pé àbójọ́ ọmọ kékeré torí pé ọmọ kékeré mi ẹ̀mí tó wà nú ẹ̀ ó ju ti tàwa àgbàlagbà lọ nítorí ìdí èyí ní gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ jẹ́ ká máa fiyèsí ká dẹ̀ máa ṣe pẹ̀lẹ́ níbi tó bá ti yẹ ká ṣe pẹ̀lẹ́ torí àìṣe pẹ̀lẹ́ wa ó lè ba nǹkan tó pọ̀ jẹ́ nínú ìgbésí ayé wa ọlọ́run kó ràn wá lọ́wọ́. bíbélì sọ ó sì fi ìdí ẹ̀ múlẹ̀ ó ní ẹ wádìí ohun gbogbo dájú kí ẹ sì di ètí ìṣe òtítọ́ mú ìbá ṣe ti ní sùúrù kẹ́ ẹ fi ààyè sílẹ̀ láti wádìí ohun gbogbo dájú ẹ rí òótọ́ gbámú gbogbo ohun tó ṣẹlẹ̀ lọ́tún lọ́sì ìbá ti ṣẹlẹ̀. olùṣọ́ hmm. ẹ jọ ẹ wá bá mi bẹ sísítà pé kó má bínú èmi náà mọ̀ọ́mọ̀ hmm. eh, mi ìdẹ̀ wá ṣèyàn tó burú jẹ́jẹ́jẹ́jẹ́ náà ni mo máa ń ṣe láti máa kọ́ṣọ̀ nára mi ṣe hmm. bọ́ sísítà wọ́n bínú sí mi wọn ò dá mi lóhùn. Ah, ẹ wo olùṣọ́ òun nìkan kọ́ lẹ́ máa ah. òun nìkan kọ́ o. Ah. Túndé kí ló ṣẹlẹ̀ kí ló dé báwo ló ṣe dé bí. nǹkan ṣẹlẹ̀ o. bàbá ah. olùdá báyìí ah. ẹ kí ló ṣe gbà mí kí ló ṣe bí ẹ àfẹ́sọ́nà mi ni àfẹ́sọ́nà yín ni wọ́n bẹ́ẹ̀ ni sá ah, ẹ̀mí mímọ́ kí ló dé kí ló mú ẹ lẹ́sẹ̀. Fọlákẹ́mi má tún fọwọ́ kọ mo ṣe gbà mí. kí lorúkọ wọn. túndé túndé. mr túndé. kí ló ṣẹlẹ̀. ṣé ẹjọ́ ẹ wo èmi ni wọ́n pè ní túléwà látà orí àmọ̀là túyẹ̀rì ètè ilé ẹni tó bára yé bì sí dùgbẹ́ tó bìíra ẹ̀ sójú ọ̀nà ṣiṣẹ́ rí fọlákẹ́ mi tẹ̀ wó yìí fúnṣọ́ pàdà mi níyàwó lébi gangan tí mo fẹ́ ní ṣùlọ́kà tí mo fẹ́ ní ṣùlọ́kà ni ṣe rí gbà tí mo fẹ́ tí yẹ wà lọ́sípítà mo tọwọ́ bá pò tó ní problem sáà mo lè tọwọ́ bá pò mo fún ní eight thousand cash mo fún ní eight thousand ẹ sà ìjọ kan náà tún wà lórí the same problem amẹ́rin náà mo tún lọ ta fóònù mi mo tún kówó yẹn náà fún cash ṣe rí ìjọ kan bó ló wà sọ kékeré kan ṣẹlẹ̀ ní bẹ́ẹ̀ ṣe wò mí yìí bí ìṣọmọ tó le mo dẹ̀ bá kìlọ̀ fọwọ́ mi fọwọ́ mi ṣe sì gbà lẹ́nu lásán nìyẹn owó yìí fúnra rẹ̀ ló jáde kí ṣe pọ́kàn mi lọ́wọ́ yìí ti wá ọkọ̀ owó yìí bá dọ́wọ́ wú fúnra ẹ̀ ní bó dẹ̀ ṣe gbà létí mo dẹ̀ tún bẹ̀ ọ́ dá hello ìfẹ́ mi má bínú ọ̀ní iṣẹ́ èṣù ni má bínú tí máa kúrò wájú ẹ̀ pé bóyá o tiẹ̀ ti mọ́kọ́kọ́ bẹ́ẹ̀ tí máa ní kí n rìn síbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ ibi jàkárà bọ́sítọ̀pù ẹ̀ṣẹ́ bọ́bẹ̀ olùṣọ́ ẹ̀ máa rìn síbẹ̀ báyìí ọ̀pọ̀kadà yìí ṣe bọ́ nìyẹn bá tó máa gbé ẹ̀sà tó máa gbé mi hánu gbá òun ni mo gbá bíi two hours òkè ni mo wà àwọn aládùúgbò ń pariwo calm down àwọn òrírò eléyìí bó ti máa balẹ̀ báyìí ẹsẹ̀ mi ló yẹ ẹsẹ̀ mi àgbàtàsẹ̀ náà ti yẹ olùṣọ́ mi ò gbádùn ẹsẹ̀ mi mi ò gbádùn ẹsẹ̀ mi mọ́ ṣé wàá rí tó tún wá ború gbẹ́jọ́ tí mo kúrò lọ́sípítàṣà tí mo tún ń bọ̀. kọ́ ló jí gàrí kọ́ wá fi mí dóòrú ẹni tó jí gàrí bí mo ti tó yìí wọ́n nà mí wọ́n nà tákùrè lórí pé mo gbá yàn létí lásán ẹ̀wọ̀n ẹ̀ṣẹ́ àbá bẹ fọlákẹ́mi dákùn jọ ẹsẹ̀ yé lè wọlé sọ ìgbà náà ṣe mí ti dé. ẹ bá bẹ̀rẹ̀ ara ni mí. ẹ ṣe rí n tó ṣẹlẹ̀ ni wípé fọlákẹ́mi tẹ̀ ń sọ yìí tàtijọ́ ni o kì í ṣe fọlákẹ́mi ti sìn yìí nítorí pé ọlọ́run ti gba ìṣàkóso ayé wọn ohun àtijọ́ ti kọjá lọ ẹ̀dá tuntun ni fọlákẹ́mi tẹ̀ ń wò yìí ní ti kábà yín bẹ́ẹ̀ ó di dandan àbá yín bẹ̀ wọ́n èmi náà dẹ̀ nígbàgbọ́ wípé wọ́n ti dáríjì nítorí pé wọ́n ti di ẹ̀dá tuntun tó ti yé yín a máa gbàdúrà fún yín àfàdúrà ràn yín lọ́wọ́ gbogbo ohun tí ó ṣe yín yìí á dohun ìgbàgbé á dohun ìtàn ẹ̀yin náà á padà di ẹ̀dá tuntun ẹ̀ lè gbégbá ọpẹ́ ẹ jẹ́ ká gbàdúrà. eight thousand ni mo kólẹ̀. àti retí bá pin tí kò kú mí kẹ́ni kankan ìwọ nìkan ló kù mí ìwọ nìkan ni mo mọ̀ ìwọ nìkan ni mo ní o ìwọ nìkan ni mo mọ̀ Èdùmàrè má kọ̀ mí sílẹ̀ o ìwọ nìkan ni mo mọ̀ o nìkan ni mo ní. ìwà nìkan ni mo mọ̀ Èdùmàrè máa kọ̀ mí sílẹ̀ o.